أجمعين سبحانك اللهم وبحمدك سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وبارك لنا فيما علمتنا وزدنا علما السلام عليكم ورحمة الله وبركاته نيت سواجو في الوان لاي نيكو انتو يكو جيكو اقبوا واتان تلتا نبي محمد صلى الله عليه وسلم تاجي مسلمي افو نتران سيالا يفوا nípa àwọn àròyìn ọlọ́run ọba àwọn èyí tó wá nínú alukurani alápọ̀nlé àti tí ìyè máa bẹ lórí àwọn àròyìn bíbẹ pẹ̀lú àwọn ẹ̀dá tọ́lọ́run ọba dá tọ́lọ́run ọba máa bẹ pẹ̀lú wọn bíbẹ tọ́lọ́run ọba máa bẹ pẹ̀lú àwọn ẹ̀dá rẹ̀ àti sọ pé bíbẹ yìí pórísìí méjì bíbẹ kan tó fẹ̀ tó gbòòrò àti bíbẹ kan tó jẹ́ àdáyanrí bíbẹ èyí tó fẹ̀ tó gbòòrò eléyàn ni ìmà àti rírí ìmà àti rírí àti gbígbọ́ ohun táwọn ẹ̀dá ń sọ ọlọ́run bá mọ̀ wá ní gbogbo ibi tá a bá wà ìmọ̀ rẹ̀ ń bẹ pẹ̀lú wa láyé yòówù tá a bá wà ọlọ́run bá sì ń gbọ́rọ̀ wa ní gbogbo ibikíbi tá a bá wà ọlọ́run bá sì ń rí wa ní gbogbo àyè yòówù tá a bá wà kò sí nǹkan kan tá a ṣe a wọ̀ tá a lè fara pamọ́ sọ́lọ̀ wọn àbá wa nípa ọlọ́run bá ti sọ bó ti ṣe ń bẹ pẹ̀lú anabi wa muhammed sallallahu alayhi wa sallam nínú kòtò tó wà nínú àpáta tawr ní ìlú mẹ́kà títí ń sọ fún anabi sallallahu alayhi wa sallam pé law nadhara ahaduhum ila qadamayhi la ra'ana ìbá ṣe pé ọ̀kan nínú àwọn kèfèrí tí ń wá wa tí wọ́n dúró síbi tá a wà yí báyìí táwọn òsì mọ̀ pé àwọn ń sálẹ̀ ìbá ṣe pọ̀ kan nínú wọn bá wojú wọn bá wo ìsàlẹ̀ níbi tẹ́sẹ̀ rẹ̀ wà ní wọn ò bá rí wa ṣùgbọ́n anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n sọ fún abubakar wípé ma zannuka bithnayni Allahu thalithuhuma kí lè rò rẹ̀ nípa èèyàn méjì tó ṣe pé ọlọ́run ọba ló sì kẹta wọn sórí pé ọlọ́run ọba ó fi wọn lẹ̀ fáwọn ọ̀tá wọn ni kalla kò lè jẹ́ bẹ́ẹ̀ torí de lẹ́yìn ọlọ́run ọba ń sọ fún wa nípa níta sallallahu alayhi wa sallam tó sọ fún abubakar nígbà tí ẹ̀rù ń ba abubakar ànábì sọ fún abubakar wípé la má bàrà jẹ́ inna nítorí pé ọlọ́run bá ń bẹ pẹ̀lú wa eléyìí túmọ̀ sí pé kò gbọ́dọ̀ bára jẹ́ gbogbo ẹni tí ọlọ́run bá ń bá ń bẹ pẹ̀lú rẹ̀ kò gbọ́dọ̀ bára jẹ́ gbogbo ẹni tí ọlọ́run bá ń bẹ pẹ̀lú rẹ̀ nítorí pé oríire ńlá ni kí ọlọ́run bá máa bẹ pẹ̀lú èèyàn. lẹ́yìn náà ọlọ́run bá tún sọ nínú àkùránì alápọ̀nlé nípa ìròyìn yìí kan náà ìròyìn bíbẹ pẹ̀lú àwọn ẹrú ọlọ́wọ́n bá sọ fún anabi musa ọmọ imran aleyhi salam òun pẹ̀lú ọmọ ìyá rẹ̀ harun ọmọ imran aleyhi salam ní ìgbà tí ọlọ́wọ́n bá rán wọn sí firaun firaun tó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn alágbẹ̀rùgbọ́nrí àwọn ẹni tó sì pé wọ́n gbélé ayé sórí ibú nítorí kí ọ̀la àlùkìyàmù ó lè bá burú fún wa ọ̀kan ni firaun jẹ́ nínú wọn firaun yìí báyìí ọba yẹn lẹ́rù pípọ̀ nítorí pé kíni firaun pera rẹ̀ lọ́lọ́run látàrí ìgbéraga látàrí wíwúra rẹ̀ látàrí wíwo pé kò sí ní tó wọ́n jẹ́ ẹ̀rù wọn bá anabi musa aleyhi nítorí pé ńgbà tí anabi musa tí ó fi fi ilẹ̀ misra sílẹ̀ anabi musa aleyhi ọ̀pààyàn ni ọ̀pààyàn látàrí àṣìṣe kò lẹ́mìí kó ń fẹ́ pààyàn ṣùgbọ́n náà bá àkọọ́lẹ̀ pé ó pààyàn eléyìí ló mú kí anabi musa misra lọ sí ilẹ̀ madian. tọ́ ẹni tí ọ̀pààyàn tó sì sáfìlú lẹ̀ pẹ̀lú ẹ̀mí pé ńgbọ̀ bá tójọ́ mẹ́ta tí mo máa fìlú lẹ̀ tilẹ̀ bá ta díẹ̀ wọ́n á ti gbàgbé tó ṣẹlẹ̀ tí mo máa tún wá wọ̀lú padà gbogbo ibi tí wọ́n máa kó fáìlì ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ sí ó ṣeé ṣe kí fáìlì àìníye ó ti gun orí ẹ̀ wọ́n ti gbàgbé nǹkan tí mo ṣe báyìí la nàbì Musa alayhi salam lọ́lọ́ lo nǹkan bí ọdún mẹ́wàá nílẹ̀ Madian kó tó di pé tí wọ́n ń padà bọ̀ lẹ́mi pé tó máa ti wọlé misra padà lọ́tẹ̀ yìí ẹnìkan ò ní rántí tó ń ṣe mọ́ torí pé ń jọ sí ẹnìkan nínú àwọn ẹ̀yà anabi musa aleyhi táwọn ọjọ́ ọmọ israẹli ìjà pọ̀ ń pẹ̀lú ẹnìkan nínú àwọn ẹ̀yà fìràhánà pọ̀ táwọn jẹ́ àkọ́bá ọ̀pọ̀ gbàtíjà pa wọ́n pọ̀. anabi musa aleyhi salam ó dá sí ọrọ yìí láti parí ìjà ṣùgbọ́n ẹni tó jẹ́ ìyá rẹ̀ ó lọ́dọ̀ musa pé kí musa rùn lọ́wọ́ ni lórí ẹni tí kìí wọn gbàgbé ike gbogbo ògbà yìí anabi musa aleyhi salam kò tí ì já anabi ọlọ́run ti mà nínú o kó tó dá Musa pọkàn pàtàkì ní jẹ nínú àwọn ànábì òun ṣùgbọ́n lásìkò tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ànábì Musa gan fúnra rẹ̀ ò tí mọ̀ pa ànábì lòun ọ̀jẹ̀ ànábì Musa aleyhi salam ọgbọ́n tí ẹni tó jẹ́ ìran rẹ̀ sọ nípa tọrọ lọ́dọ̀ òun Musa báyìí Musa aleyhi ló ṣe ta ẹni tí kìí ṣẹ̀yà rẹ̀ nípa ẹni tó jẹ́ ẹ̀yà fìràhùnà títa tó ta ń pa báyìí báyìí lóní ti ń kú ó ṣe déédéé ọjọ́ ọkú rẹ̀ àwọn náà sì mà wípé tí ìbá ti kó ṣe déédéé ọjọ́ ọkú ata ní ń pa kò pé ká kù. atani ń pa kò pípa kú pàápàá jùlọ tó bá ṣe pé ìpa téèyàn dáyàn ọ̀tá nípa níbi tí kìí sáyé ibi téèyàn máa gbà kú níbi tó léwu àwọn àyè kan léwu lára tó ṣe pé tí wọ́n máa gbá yẹn sẹ́ ń bẹ̀ ó ṣeé ṣe kéèyàn bá bẹ́ẹ̀ kú lójijì náà lẹ́sẹ̀ rí kó àwọn tí ń kọjá káàdì àbáwọn tí ń kọjá kàráàtì àbáwọn tó ń kọjá taekwondo gbogbo àwọn wọ̀nyẹn wọ́n máa ń kọ́ àwọn àyè kan láàrin èèyàn pé tí wọ́n bá tí wọ́n bá fi lè àtàkì èèyàn bẹ̀ kò sí náà ni yóò sòṣùgbọ́n ànábì Musa aleyhi salam ètò súnmọ́ ni pé kò gbèrò láti pa kò gbèrò láti pa ṣùgbọ́n bá ànábì Musa ti ṣe tán pa báyìí báyìí lárakùnrin yìí kú. ilé ìtumọ̀ sí pé sọ́ra fúnjà tí wọ́n bá ń lọ ìgbà náà nìjà dùn mà ẹ má jà ẹjẹ́ alẹ́sù jìnnà ìgbà náà ní halẹ́ dùn mà àmọ́ sẹ́ máa ń pè má ṣe tọkọ̀ táwọn náà fi ní subhanallah àbùkù ọkàn bákan ni ẹni tí wọ́n ń sọ pọ́n náà tí wọ́n sì ń ó ṣe ti kágbára rẹ ọmọ kà tọ́ba wa mú yàn tó wọ́n yàn mọ́lẹ̀ tó fi yàn hàn àwọn ará sámà kó tó di pé <laughs> kó tó di pé ọwọ́ àfi ẹ̀yìn balẹ̀ a àti àlà ń bẹ̀ lára rẹ̀ tẹ́lẹ̀ pé kọ́ ọmọ jà àti ìyá tí ó wọ́n fẹ́ fi àbàrà kékeré gba nílá ni wọ́n ṣe afúnkọ́pọ̀ nìyẹn bá dẹni ẹ̀tẹ́ àbí kó sì jẹ́ pé ẹni tí wọ́n ń sọ pé ọba jà ń kọjọkọjọ kú tiẹ̀ ti pé subhanallah tọ́jẹ́ pé ọwọ́ pọ̀ kàn kí sọ̀rọ̀ ní pé kí ló mìn àfà ló ń tẹ́ wọn bá ṣubú ni wọn bá kú ta ah, lọ pààyàn ìwọ lọ pààyàn ah tẹlifóònù ọ̀fẹ́ túlẹ̀ wọn wà mọ̀ lé ńgbà náà. ekini nígbà tó ti wá ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ tán lọ fẹ́ sá àkóso bí tó sá wọ̀ àwọn ẹlòmíràn máa pe hàn òkà kan ló fi gbà ẹ kí ni kò nídìí ẹni tọ́jọ́ ku rẹ ti pé ẹni tọ́jọ́ ku rẹ̀ ò pé ọlọ́mọdé abájà kátó wá ẹni tọ́jọ́ ku rẹ̀ ti pé jàmá tó fi kàn yẹn ó ṣe déédéé kọ́jọ́ ku ti pé lọ́ba ṣubú lọ́ba kú ti wọnú rẹ́kọ́ọ̀dù pé lágbájá o ìtàn gbèsè ayé rẹ̀ báyìí báyìí báyìí báyìí báyìí ni o àti pé déètì báyìí oṣù báyìí ọdún báyìí ó tún pààyàn ọ̀pààyàn kan rí ni máa kà fún ọ nínú ìtàn ayé ọlọ́nkọ́ sànù wa. ànábì Musa pààyàn ìròyìn yìí ò itaka ì nígbà tó wá di lẹ́yìn ọjọ́ ó tún wá ṣẹlẹ̀ pé ànábì Musa tí wọ́n bá ìpèjà tó ṣẹlẹ̀ náà bẹ́ẹ̀ láàrin ẹni tọ́ràn lọ lánàá àtẹlómìn tí wọ́n pé kéèyàn máa fura ní àtẹnìkan ní ràn mí lọ lónìí oṣù fẹ́ wulẹ̀ ọ̀ràn lọ o tún di lọ́la òun náà ló tún bá ń ìjà sọ pé ah, o bí ọba kó báyàn ìyẹn ó sì kó bá tó o tún wá bá ntun bẹ́ẹ̀ lomi jà ìgbà tó tún bẹ́ẹ̀ lomi jà kọ̀ọ̀rẹ́ nìkan bá dà fi ẹ̀yà fìràwọ̀nà wọ́n musa bó ti ṣe gbàmílẹ̀ lánàá gbàmílẹ̀ lónìí anabi <laughs> musa aleyhi salam ọba tún múra sẹ́wọ̀n pé ọ̀rọ̀ ta náà ti tàn ká débi pé yọ ọmọ tó ń ṣe láì dáa sànẹ́bí musa bá tún múra ẹni tó wá ń ràn lọ gangan oní tí wọ́n sọ pé sọ fẹ́ pa mí ni pé o ti pẹ́ nìkan lánàá ẹ̀wọ̀n kan mẹ́wọ̀n <laughs> ẹni tó ràn lọ tó jẹ́ ìyá tiẹ̀ ní tí wọ́n sọ pé ah ṣé o pa èmi náà ni pé o ti ti pa yẹn lánàá lọ́rọ̀ bá tẹ̀ káfíà àti musa ló pa yẹn lánàá tí wọ́n di kí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá anabi musa ẹsìn má gbàgbé pa ànábì Musa bo ní gbé ilé Fìràwọ́nà ilé ọ̀tá ọlọ́run ọ̀tá ọ̀tá ọ̀tá Musa torí pé ńgbà tí ọlọ́run pa láṣẹ fún ya ànábì Musa aleyhi salam ọlọ́run pa láṣẹ fún ya rẹ̀ pé ẹ sọ ànábì Musa sínú àpótí fàkọ̀dé fíhì fil yammi kọ́ wá gbé àpótí yẹn kọ́ lọ sọ sínú odò. river nile tọ fàlìyọ́lùkìhì lìyẹ́mù bí sàáhìlì kí river nile wá gbé àpótí yẹn kọlọ gbé sí etí bèbí odò sẹ̀mí kọlọ ní sọrọ àti ọlọ́run sí yàtọ̀ láàrin pé mi létí àti léyìí ò létí àbí òye wa gbogbo pátá ni ó gbọrọ ọlọ́run gbogbo ni ló sì fi ṣiṣẹ́. ọlọ́run apaláṣẹ fódò yẹn pé kí òun gbé àpótí tí wọ́n sọ ta ni sí anabi musa aleyhi salam kọ́ wa lọ sọ anabi musa aleyhi salam sí etí bèbè odò àṣẹ tó wá tẹ̀lé ló le jù ọlọ́run àni yẹ ọ̀kúndùnhù àdúwòlé wà àdúwòlẹ̀ nítorí kí ọ̀tá èmi ọlọ́run àtọ̀tá musa ìyẹn fìràwọ́nà kó lè bá gbé anabi musa onísìn wa kó n fẹ́ pa ẹ̀rọ pé nítorí anabi musa aleyhi salam ó ti pa ẹ̀ níyọmọ ẹni tí àwọn wí ló dé yìí inú tó kù kí sọ jẹ́ ṣiṣẹ́ ni ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ wa alqaytu alayka mahabbatan minni èmi ọlọ́wọ́ bá wá sọ ìfẹ́ sí ọ lára látọ̀dọ̀ mi gbogbo ẹ̀ bá rà nàbí musa fẹ́ràn rẹ̀ ni wàlẹ̀ tó sùnà àlẹ́ àìní àti nítorí kí wọ́n lè bá tọ́jú wọ Musa lábẹ́ àmójútó àwọn ọlọ́run nílé fìràwọnà fìràwọnà anabi Musa dàgẹ́ bí ọmọ ọba nílé fìràwọn wọ́n wá wá anabi Musa ká dání wá ká fìràwọnà àtàwọn ọmọ ogun rẹ̀ ìmọ̀lẹ́ Musa ti ń sùn ààfin fìràwọnà ṣé ààfin ó ti padà sí ma ààfin ò ní ti padà tó tó bá padà sáàfin nírọ̀wọ́rọ̀sẹ̀ inú wọn fi sọ sẹ́kẹsẹkẹ sí lọ́wọ́ àti lẹ́sẹ̀ torí anabi musa aleyhi salam kò lè padà sáàfin ma báyìí lẹ́nìkan lọ́ba anabi musa pàdé pé tọ́ innal mala'a ya'tamiruna bika ẹ̀ àwọn tá a wíhun àwọn abẹnú gan lu wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dètè nípa rẹ̀ pé táwọn bá mú ọ ó sì jiyàn rẹ̀ sùn kí wọ́n á ní sísè sáko lẹ́nu báyìí la anabi musa aleyhi salam ti ṣe sátúfì lulẹ̀ gẹ́gẹ́ bí ìwọ náà ni ọlọmọsà ọmọ alọdaràn tó bá bímọ tó má dáràn tó di pé gbogbo èèyàn mọ aládùúgbò wọn lọ ṣe báyìí wọn lọ tún ṣe báyìí wọn lọ tún ṣe báyìí tẹ̀wọ́n gbé ọmọ yẹn kọ́ lọ Burundi àbí ni wípé ńgbà tó bá fi ṣe ọdún mẹ́wàá ń bẹ̀ yẹn gbogbo èèyàn gbàgbé tó ìròyìn rere inú wọn mọ sọ ń pa rẹ̀ ńgbà náà anabi musa ló wá gbéra tiẹ̀ ló sá kúrò nílùú lọlọ sí kínní madian anabi musa wá ń bọ̀ nítorí wípé àwọn anabi ọlọ́ọ̀tẹ́rì yẹn àwọn gan làdánwò máa ṣe jù àwọn gan làdánwò máa ṣe jù sẹ́wọ̀n kí nìsín ìgbà tí ọlọ síbì kan nítorí kí wọ́n lè bá àgbàgbé tó ṣe òtún wá ń bọ̀ ọ̀ràn ńlá wa borí ẹ̀ ọ̀ràn ńlá wo àṣẹ olójìṣẹ́ ọlọ́mba yìí fún tani fìràwọ́nà ti ń wọ̀ <laughs> subhanallah báyìí anabi musa kò sí yẹ tọ́lọ́mọba bá pààyàn láṣẹ kò sí yẹ kò sí ọgbọ́n tí èèyàn lè dá sí anabi musa wa sọ fọlọ́n pé ah ẹ́ẹ́ ọmọ ẹ̀yà mi harun òun. ahọ́n rẹ̀ dángájá ju tèmi lọ kì na mee àmì èmi tí mo máa ń sọ̀rọ̀ si máa ń mi sí ọmọ ìyá mi Haruna náà ló mi torí tèmi bá wí tí wọ́n bá gbọ́ mi yé òun ò lè máa ṣàlàyé ọlọ́run ní kò burú agbó àgbà yàtọ̀ sáà wa wọ́n ń ta lọ́pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ nínú wa tó dáa fún kọ̀fẹ́ kó mélòó ni jẹ́ níní dáadáa tẹ́ ẹ fẹ́ kẹ́lómi náà nì sẹ́mi pọ́ sọ̀wọ́n sọ̀wọ́n púpọ̀ tó bá yẹ pé owó ló ní ọ̀fẹ́ kẹ́lómi òní tó bá yẹ pé màá ló ní ọ̀fẹ́ kẹ́lómi ọmọ tó bá yẹ pé kọ́lá ló ní òní fẹ́ kẹ́lómi òní nítorí ẹ̀ ló fi jẹ́ kó lówó tó lówó tó bá rí pé à ń jọ kò ní fún ọ lówó tó lè gbọ̀n ìyanu kúrò lára rẹ owó tí tó bí òṣì ni ó fọ̀ nàtọ́ bá ní kẹ́ máa wá gbowó tó sì fi odidi stadium area sílẹ̀ tó wá lọ sí Ògbómọ̀ṣọ́ high school nígbà tẹ́ wá débi wọn á ní kẹ́ tó nígbà tẹ́ wá tó tán wọn bẹ̀rẹ̀ sí ní pín seventy seventy naira fún yín <laughs> owó kí ni ẹ owó ọ̀kadà ni ẹ wọn á pè tọ hmm, ẹ̀ẹ́dúpẹ́ fẹ́ẹ́ tó pín owó fún yín pé kí ni ṣé wọ́n dà pọ̀ sanwó ọ̀kadà tó owó lílọ nìyẹn àbówàbọ̀. tó eléyẹn torí kò fẹ́ kò sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ní yẹn tí fẹ́kẹ́ni tí ò ní ó ní. bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tó ní mà kò wú pé kẹ́lòmí ọmọ wàláhì kò wú ọ̀pọ̀lọpọ̀ pé kẹ́lòmí ọmọ torí ẹ̀ ló fi jẹ́ pé ìpè kínní àwọn ọmọ tẹ tijọ́ra lójú pọ̀ àwọn náà láwọn gbọ́ lárúbáwá pọ̀ wọ́n máa dẹ ìyàwó sí yín wọ́n máa dẹ ìyàwó sí yín tẹ́yìn náà bá rọra dáṣẹ̀ díẹ̀ láàrin ijọ́ méjì tẹ́ gba kí ó pé ah, kí ó ní ẹ̀yin náà wò pé máa kí ó kọ̀ ìgbà <laughs> tẹ́ ń gbà náà mélòó ni wọ́n ń kọ́ yín ẹ́ gba kí ha torí kí wọ́n lè bá pé nkankan bí ọmọ òkùnkùn níjẹ́ ọlọ́mọ gba kí wọ́n bọ́ bá lọ gba ogun bọ́ bá lọ ràn. ìbọn pọ̀lọpọ̀ lolùkọ́ náà tí wọ́n ní kọ́ wá kọ́ ní school tó ṣe pé mọ́ tó yẹ kó òun tìtì ẹ̀ àwọn kò ní tìtì rẹ̀ náà. yọ kàn jókòó lórí àga ni náà tó bá jókòó lórí àga yóò sì máa sọ ìtàn bí dínkà ti fẹ́ pa múrítàlá tí múrítàlá sá tí múrítàlá ọ̀bọ náà bìtálà tí wọ́n tún pàdé ara wọn yá àkè ṣé physics tán ní kọ́ wa very free to do whatever i like. ẹ̀kọ́ tí wọ́n ní kẹ́ ẹ wa kọ́ nìyẹn pé ìbéèrè tó tún béèrè wá subhanallah bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ tó lọ́lá ọ̀pọ̀lọpọ̀ tó lọ́lá ọ̀fẹ́ kẹlòmíì ló tún lọ́lá mọ́ so musa alayhi salam wàláhì àpèjúwe ńlá lélẹ́yìí ṣé ẹ máa ń tọ́lọ̀ wọn bá yàn fún ipò tó ga jù nínú ipò mi yàn lé ni. torí pé kò sí tó ga jù kó ọjọ́ lọ pé òun jíṣẹ́ ọlọ́run ọlọ́run ọba lọ yàn pé kó ọjọ́ òjíṣẹ́ òun wà láì musa ọjọ́ ń ta ó tún wá lásìkò kan náà pé ọmọ ẹ̀yà harun jẹ́ kó ní pọ̀tàdédé yẹn nítorí pọ́ bàjọ́ máa yá rẹ̀ mi kó àwọn àgbà míì tá a bá tún ní dáadáa tá a fẹ́ fi lọ ẹlòmíì á fi lọ nítorí pé wọ́n jọ bí wàá nílé kan náà nì kése nítorí pọ́ wọ́ọ̀tì ẹ̀. sòṣùgbọ́n sàlàyé àwọn nǹkan tó ṣe yí pé ó mú kí Haruna lẹ́tọ̀ọ́ sí kò náà dójúṣe ọlọ́run wípé àkókò ọmọ yóò ní ẹlẹ́ẹ̀kejì kì í sọ̀rọ̀ kọ́ ma kílò lò iṣẹ́ tó sì fi ràn wá iṣẹ́ ọ̀rọ̀ ni ẹni tí ọba bá mọ̀rọ̀ sọ iṣẹ́ wò ló jẹ́ àmọ́ tí wọn náà bá ti tàmí lẹ́tà mọ̀ ń fẹ́ kó o fi pẹ̀lú mi nítorí pé tí mo máa ń sọ yóò mọ òun ètò túmọ̀ sí wípé tonti báyìí Musa ti ṣe jẹ́ni tí ń kílòlò tó kì í ṣe gbogbo akílòlò ìní gbogbo bí àwọn èèyàn bá tètè gbọ́ ọ̀rọ̀ Musa yé tó ìmọ̀ tètè yé Haruna ètò túmọ̀ sí pé gbogbo ohun tí Musa bá ń sọ ńkọ́ Haruna ó tètè máa sọ fún àwọn ẹni tí máa ń bá sọ̀rọ̀ eléyìí náà túmọ̀ sí pé àwa náà nígbà tá a bá fẹ́ fi orí lọ èèyàn kò bá jẹ́ mẹ́lẹ́bí wa kò bá máa jẹ́ mẹ́lẹ́bí wa ẹ jẹ́ àwòpẹ́ ni tá a fẹ́ forí yẹn lọ lẹ́tọ̀ọ́ sí i ká má sojú ṣáájú torí pé tẹ́ bá ti sojú ṣáájú àbòsínú Ọlọ́run bá léèwọ̀ lórí arọ òun òun sì ṣe léèwọ̀ láàrin wa torí torí délé lẹ́sẹ̀ rí pé nísìnyí báyìí ọmọ wá sẹ́ ẹ̀ ní àdánwò ńlá tó wà nàìjíríà nìyẹn wọn á ní kò sí àyè di ipe lẹ́yìn ìgbà tó bá parí wọn máa fáìlì ká gbé lọ títí tí ó fi di pé ti mú ẹnvílópù lọ́yùn ó sì dá yàtọ̀ débi nípa pé ńgbà tó ń wá tètò débi pé ẹ no vacancy o tún débi no vacancy o tún débi no wọ́n wá rí i pé ọwọ́ rẹ ti ya envelope látàrí ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó ń ṣe lórí pọ̀ wá tẹ̀. àsìkò kan náà tí wọ́n wá tẹ̀ yẹn iná gbọ́ pé wọ́n sì employ èèyàn mẹ́wàá níbi tó ti wá tẹ́ dé kí ló dé wọ́n ní who you know and not what you know ẹ gbọ́ pé bàbá kan yóò rí táyà lẹ́yìn ọdún mẹ́ta ó fọmọ rẹ̀ bọ̀bẹ̀ ìyá kan lẹ́yìn ọdún méjì ni ó rìtáyà yóò fọmọ rẹ bọbẹ ọ̀gá kan nítorí pé àyè àti yẹn ṣiṣẹ́ wà yóò kó àwọn àbúrò àtọmọ tiẹ̀ yóò dá àwọn síbẹ wọn lè ṣe wọn ò lè ṣe kọ̀ọ̀kan nìkankan torí ẹ̀ lẹ́sẹ̀ rí pé irú àwọn ọmọ wọn yẹn nígbà táwọn bá débi gbogbo tó bá wọn wọn ṣe wọn ní kíni àwọn ní kan aleyhi salam orí pé anabi harun aleyhi salam ó lẹ́tọ̀ọ́ sí kọjú ojúṣe ọlọ́run tó fi tọrọ bẹ́ẹ̀ fún ọlọ́run á ní ní ìsinyìí o ẹ máa wá lọ ẹ̀rù ń bà anabi musa aleyhi salam pé fìràwọn náà ibà ké sẹ́ran rírọ̀ alágídí èèyàn ni ọlọ́run ọba wa ń kì láyà ọlọ́run kì láyà eléyìí tí ń tọ́ka sí pé tí wọ́n bá rán èèyàn sẹ́ẹ̀ ẹni tó rán èèyàn sẹ́wọ̀n lèèyàn gbọ́dọ̀ bẹ̀rù ńlẹ́ wò kìí ṣẹni tẹ́ jíṣẹ́ fún òwe yorùbá nìyẹn pípé <laughs> ẹni tó rán ẹni sẹ́là bẹ̀rù àìbẹ̀rù ẹni tá a jẹ fún so ọlọ́run bá ń kì wọ́n láyà wípé ìnáni máa kún èmi bẹ pẹ̀lú ẹ̀yin méjèèjì asma'u wa ara mò ń gbọ́ mò ń sì ń rí i mò ń gbọ́ ń tẹ́ ẹ̀ máa bá a sọ mò ń sì ń rí gbogbo ibi tẹ́ ẹ bá wà. tí ọlọ́run bọ́ba ti sọ bẹ́ẹ̀ fún yẹn ọkàn balẹ̀ àbí òní balẹ̀ ó ti balẹ̀ parí. lẹ́yìn náà èèyàn fẹ́ lọ ṣe ọ fẹ́ lọ jíṣẹ́ kan láyé ibìkan nù ọba àlùyẹn wá ní máa lọ kò sí fòyà kò sí ìbẹ̀rù gbogbo ẹni tó bá ta kú ọkọ sọ pé èmi mọ̀ràn ọkàn rẹ ó balẹ̀ àbí ó ní balẹ̀ yọ balẹ̀ tó ń ti kọ́ bá wọn dìkírì kan lè dé pé kí wọ́n rọ̀ lóyè láàrin ìgbà tí wọ́n lọ jíṣẹ́ àbí ò lè dé <laughs> so ṣùgbọ́n lọ́n ta ní ọ̀rọ̀ lóyè kò sí ọlọ́run bá wọn sọ fún Musa pé innani ma'akuma èmi ń bẹ pẹ̀lú wa àtọmọ ẹ̀yà rẹ̀ asma'u wa ara mò ń gbọ́ mò ń sì ń rí gbogbo ntí ẹ bá ń sọ mo sì ń rí gbogbo ibi tẹ́ ẹ bá wà. ǹjẹ́ bíbẹ tọ́lọ̀ ọba ló ń bẹ pẹ̀lú wọn yìí báyìí ǹjẹ́ bíbẹ èyí tá a dáyà sọ́tọ̀ ni àbí bíbẹ ti gbogbogbò èyí tá a dáyà sọ́tọ̀ ètò ń túmọ̀ sí pé mò ń gbọ́ mò ń sì ń rí yín ìsọ mi sì ń bẹ pẹ̀lú yín fìràwọn ò ní rí yín gbèsè fìràwọn kò ní rí yín gbèsè sẹ̀kọ́ ànábì ọlọ́run ti gbọ́ eléyìí ọkàn tiẹ̀ sì ti balẹ̀ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá gbà ànábì ọlọ́run ọba gbọ́ <clears throat> ìgbàgbọ́ tí yóò lè dàbí tà ànábì ọlọ́run torí ẹ̀ ló fi ṣeéṣe kọ́jẹ́ pé lásìkò kan sómi ẹ̀rú lè máa bẹ̀yìn ẹ̀rú ọmọ àbàyìn pé tọ̀ ṣé ṣé òdodo sí ní tẹ́ǹsì wá sí ṣé nǹkan ò ní gbẹ̀yìn yọ kẹ́ẹ́bẹ́ sì fún àwọn tó bá dojú ogun tógun bá dé ẹ̀rú máa bá àwọn nìyí ẹ̀rù máa bà wọn ife tọ́ ṣé a sì borí torí tí àwọn kèfèrí bá borí wa lónìí ọ̀tá nù anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi jagun Badar àwọn ọmọ ogun tí wọ́n tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam torí anabi jagun pé òun fẹ́ lọ dènà má dúkìá àwọn ni torí kóun lè bá fáwọn gba dúkìá àwọn ní torí àwọn tó tẹ̀lé wọn ò ju ọgọ́rùn mẹ́ta lọ wọn ò sì kó nǹkan ìjà dání ọwọ́ ọ̀dà lásán ni wọ́n mú lọ. ànábì sọlọ alayhi wa sallam ńgbà tó fura tó rí i pé yóò di ìjà yóò dogun àkọ́kọ́ láàrin àwọn mùsùlùmí àtàwọn kèfèrí sẹ́ẹ̀sì mọ́ pé gbogbo ní tí wọ́n pè lákọ̀ọ́kọ́ ọ̀pàtàkì ọ̀pàtàkì torí pé ogun àkọ́kọ́ tí wọ́n bá fi lè borí yín kò dájú pé ẹ̀tùn gbérí máa torí ẹ̀ iná tí máa ń sọ wípé ijó àkọ́kọ́ nínú gbogbo nǹkan ó púpọ̀. anabi wa sallallahu alayhi wa sallam ó ṣe ìwádìí lẹ́nu apá kan nínú àwọn lárúbáwá láti mọ mélòó ni àwọn ọmọ ogun táwọn kèfèrí ń kó bọ̀ anabi fura rí i pé wọ́n ń bẹ láàrin ẹgbẹ̀rún kan ẹgbẹ̀rún kan yóò bá ọgọ́rùn-ún mẹ́ta jà ẹnì kíta máa fẹ́ gbé sórí skéèlì ọpọlọ tiwa pé ẹ padà sílé ń tiyín ẹ sá so ṣùgbọ́n kò ṣeé ṣe. anabi wa sallallahu alayhi wa sallam ali bin abi talib radiyallahu anhu wọn ròyìn bó ṣe jẹ́ pé anabi ó sùn lórúkọ yẹn lórúkọ ogun kọlá nítorí pé ogun tẹ́lẹ̀ ogun bọ́ọ̀ bá lè jà kọ́ sáni nínú ẹ̀sìn Islam o sì gbọ́dọ̀ sáńjọ ogun tí wọ́n bá jẹ́ mùsùlùmí nítorí pé ogun kọjú sí mi kí n kọjú sí ọ ni kìí sókun tó ṣe pé ọmọ ọbẹ̀ lókè rere ọmọ wa sọ àwọn àdó olóró sáwọn èèyàn rárá ó mú dàrí lọ eléyìí náà ó mú tiẹ̀ lọ́wọ́ ẹni tó bá jọ́kùn kọkọ lura wọn. anabi wa ṣe adu kan ipe wọ lọ́n tó bá fi lè pa àwọn èèyàn tí ń bẹ pẹ̀lú mi run lónìí tó jẹ́ káwọn kèfèrí ọ̀pá wa kò dájú pé nìkan tún sìn wọn ọlọ́run ọba mọ́ lórí ilẹ̀ tó o bá fi lè fún wọn níṣẹ́gun lórí wa kò dájú pé nìkan ṣẹ́kù tí ó sìn wọn ọlọ́run ọba mọ́ lórí ilẹ̀ kí ló fà nítorí pé àwọn ẹnìkan ni mùsùlùmí ti ń bẹ láyé ńgbà náà tí máa ti lè pa anabi sallallahu alaihi wasallam àtàwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀ khalas ìsìláàmù tánu. lẹ́yìn rẹ̀ anabi ń ṣe àdúrà títí tó fi débi wípé inú anabi dùn àwọn tàbí fúra ìkọlọ́n ti ṣe àdéhùn ìṣẹ́gun fún anabi sallallahu alaihi wasallam wọ́n á ń bi anabi sallallahu alaihi wasallam léèrè anabi sì fi hàn pé ibi tí wọ́n pa alágbájá sí ni ibi tí lágbájá ó kù sí ni ibi tẹ́ ti mú lágbájá ni ibi tẹ́ ti ran tàmẹ̀dò lókun ni à ṣé mo pé anabinu sallallahu alayhi wa sallam tó mọ̀ pé òdodo lọ̀rọ̀ náà àdéhùn Ọlọ́run bá kì í yẹ̀ ẹnìkí tá a bá rẹ nìkan nínú àwọn mùsùlùmí yàtọ̀ sí anabi sallallahu alayhi ó lè mọ àwọn pé tọ́ tọ́ á nígbàtí ẹni pé bí wọ́n pa alágbádá sí àwọn ọgọ́rùn-ún náà <laughs> so ẹ lè fi ìgbàgbọ́ òdodo àwọn ànábì ọlọ́run kẹ́ fi wé sí ẹni tí ìbá sànábì ọlọ́run torí pé kí ni ànábì ọlọ́run gbọ́ ọ̀rọ̀ ẹni tẹ́yìn kì í gbọ́rọ̀ rẹ̀ tààrà ànábì ọlọ́run rí ohun tẹ́yìn kì í rí nítorí di eléyìí ìgbàgbọ́ tiẹ̀ yóò gbópa tayọ ti kí ni tayọ ti yìn tó bẹ́ẹ̀ náà lànàbì Musa alayhi salam ọlọ́run bá sọ fún pé innani ma'akuma asma'u wa ara. bákan náà ọlọ́wọ́ bá tún ní inna Allaha ma'al ladhina ttaqaw wal ladhina hum muhsinun dájúdájú ọlọ́wọ́ bá wa ó ń bẹ pẹ̀lú àwọn ẹni tí ń páyà rẹ̀ àwọn ẹni tí wọ́n jẹ́ olùṣe dáadáa. ṣé èèyàn mélòó pẹ̀lú àwọn ẹni tí ń páyà rẹ̀ walladhina hum muhsinun àti àwọn ẹni tó jẹ́ olùṣe dáadáa irú ìṣèyàn mélòó ni. tọ́ ṣé wọ́n lè jórísì kan wípé dájúdájú ọlọ́run máa ń bẹ pẹ̀lú àwọn ẹni tí ń páyà rẹ̀ àwọn ẹni tó ṣe wípé wọ́n jẹ́ olùṣe dáadáa àbí ká sọ pé dájúdájú ọlọ́run bá ń bẹ pẹ̀lú àwọn ẹni tí ń páyà rẹ̀ àtàwọn tí wọ́n jẹ́ olùṣe dáadáa èwo lẹ múnu méjèèjì pípé dájúdájú ọlọ́run bá ń bẹ pẹ̀lú àwọn olùpáyà rẹ̀ tí wọ́n sì jẹ́ ọ̀dà tí yẹn bá jẹ́ olùṣe dáadáa lásán kọ́ tí ọ̀páyà ọlọ́run sọ́lọ́run bò ní bẹ pẹ̀lú ẹ̀. ẹ̀ tó bá pé bẹ́ẹ̀ ṣe mú tẹ̀síìrì tí méjèèjì ọba pé ọlọ́run ò ní bẹ pẹ̀lú ẹ̀ àmọ́ ẹ̀dínmú nìsín tí ìyẹn lè jẹ́ni tí ń páyọ̀ ọlọ́run kó sì jẹ́ni tí ń ṣàìdá. nàá torí pé ìpáyọ̀ ọlọ́run ní kíni káwọn ṣe ń tọ́lọ́run bá fi pa ara ṣẹ̀ ká sì jìnà sí tọ̀ tí ìwọ̀n á lè jólù dáadáa kọ́ mọ́ páyọ̀ ọlọ́run. an ta'budu Allaha ka'annaka tarahu fa in lam torí rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n. dájúdájú ọlọ́run máa ń bẹ pẹ̀lú àwọn ẹni tí ń páyà rẹ̀ ó sì ń bẹ pẹ̀lú àwọn ẹni tí wọ́n jẹ́ olùṣe dáadáa àyàfi tá a bá túmọ̀ rẹ̀ pé dájúdájú ọlọ́run máa ń bẹ pẹ̀lú àwọn ẹni tí ń páyà rẹ̀ pé tí wọ́n jẹ́ dáadáa yóò jẹ́ pé nǹkan ìtumọ̀ olùpáyọ̀ nípa òun náà lolùṣe dáadáa ta lolùṣe dáadáa òun náà lolùpayọ lọ tó yé wa ẹgbẹ badal gbogbo ìtaba mi múnú méjèèjì òsè ọlọ́wọ́n bá lóun bẹ pẹ̀lú wọn ìwọ ń bẹ kọ́ lọ́wọ́n bá bẹ pẹ̀lú rẹ kí ni tó ṣe kọ́mọ páyọ̀ lọ kí ni téèyàn tún lè ṣe tọ́nà òfin bẹ pẹ̀lú rẹ kọjá olùṣe dáadáa ọlọ́wọ́n bá tún ní wasbiru inna Allaha ma'as sabirin. ese ṣe sùúrù torí pé dájúdájú ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú àwọn o eléyìí ó fi hàn wá pé ọ̀ràn yẹn ni ká ṣe sùúrù àbí téèyàn bá fẹ́ kó ni nítorí pàṣẹ lọ́lọ́wọ́ bá pa pé ẹ̀sùbírù wọ́sùbírù ẹ ṣe àṣẹnu àṣẹ tó lọ́wọ́ bá fi pa àyàn tí nǹkan kan ò sẹ́rí rẹ̀ kúrò nídìí jíjọ́ ọ̀ràn ìdí kí lágbèsè ìdí jíjọ́ ọ̀ràn wasbiru ẹ ṣe sùúrù irú sùúrù wọ orísun mélòó ń sùúrù nu ṣẹ̀ríà sùúrù orísun mẹ́ta ni ká ṣe sùúrù lórí àti tẹ̀lé tọ́lọ̀ sọ́bùrọ́n àlọ́tọ́à ká sùúrù lórí àti má ṣẹlọ̀ sọ́bùrọ́n ànilmàṣíyà ká ṣe sùúrù lórí àdánwò sọbùrún ala al-masa'ib wọ́sbírú ẹ ṣe sùúrù sùúrù wa lọ́lọ́ ní ká ṣe ń bí. nàám sùúrù so that tó o bá ṣe sùúrù orí sí mi wọn ò ní lè bọ́ wí. nàám sùúrù wo lọ́lọ́ ní ká ṣe gbogbo mẹ́tẹ̀ẹ̀ta kò fún wa. láti pé ọ̀kan ni màá ṣe mi ní ìṣèkan wọ́sbírú ìyẹn ni pé ẹ sùúrù ẹ tẹ̀lé tọ́lọ́run wọ́sbírú ẹ sùúrù ẹ sí tọ́lọ́run ọba ọ̀fẹ́ wọ́sbírú tàdán ò dé ẹ sùúrù ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ tó bá ní ṣe sùúrù níbo máa ń lọ amẹ́nìtẹ́ nìkan sọ fún pé tó sùúrù máa kírun yóò ní a ah, ìwo ló tún torí pé tí ọba gbófin ṣẹ̀rí àyè wọ́n máa ní ṣe sùúrù máa kírun báwo ṣé wọ́n ló bá mi wà jánà ni sọ̀yẹ́ sọ pé ṣe sùúrù tó bá ṣe sùúrù wàláhì ò ní lè kírun àbá lè kírun ṣe sùúrù máa ṣe zina ókè á ṣe sùúrù báwo nǹkan wù wọn á ní kó wọn ṣe sùúrù tó bá ṣe sùúrù só lè pàtì wàláhì rahimahullah wọ́n ṣe tíra kan kọ yìí mẹ́ tó ẹ pé tẹ́yìn bá lè ra ó wúlò tíra yẹn wọ́n pè ní kíni Uddatu Sabirin Uddatu Sabirin tó tíra yẹn tẹ́yìn bá ra ọ̀dà púpọ̀ ìmọ̀ ṣe àlàyé gbogbo ntọ́jẹmọ́ sọ́bùrù tí wọ́n mọ̀ nù Islam nínú alukur'ani àti sunna bẹ́ẹ̀ náà ti ṣàlàyé rẹpẹtẹ ike ẹni tí ò ní ti ń ṣe sùúrù àti olówó ti ní ìsìn téèyàn bá ní kí ló tún fẹ́ ṣe yàtọ̀ sí sùúrù naam so wọn wá ní sóun lọ́lọ́lá jù ni abẹ́ni tó ní tí ń dúpẹ́ fọlọ́n tí ń ná owó rẹ̀ sọ́nà tó da tí ń sì fi ń dúpẹ́ fọlọ́n ta lọ́lọ́lá jù lérò tí ń ta lọ́lọ́lá jù. àtọ̀ torí pé ní tí ò ní tó ń ṣe sùúrù náà lè pààyàn náà àbí ò lè pààyàn. kóló náà fẹ́ <laughs> torí ẹ̀ ló fi jẹ́ pé irú àwọn tíra yẹn wọ́n wúlò púpọ̀. wasbiru inna Allaha ma'a as-sabirin. ǹjẹ́ ṣe tí ó mú kọ́lọ́ ọba máa bẹ pẹ̀lú èèyàn ọ̀dà àbí ọ̀dà gbogbo èèyàn ló lè ṣe sùúrù wọ́n ní sùúrù yẹn ìwọ ni wọ́n lórúkọ rẹ̀ lédè àwa náà sì mọ̀ pé ìwọ ntó koro ni àbí òkoro torí rẹ̀ ni wọ́n ti kọ́ lórí pé wọ́n sọ́bùrù mẹ́tìlósímìhì múrùmẹ́dà ọ̀tò lẹ́kìn àwọn akébuhu àhlẹ́mìnà làásẹ̀lì wọ́n ní sùúrù bí orúkọ rẹ̀ lórí ó ní títọ́ wò ṣùgbọ́n àbádé rẹ̀ ìgbẹ̀yìn rẹ̀ a máa dùn jọyìn lọ ẹ dákun ẹ wọ́n ní sùúrù kan wá. tó ṣe pé ìparí ọ̀rọ̀ rẹ̀ àtúbọ̀tán ọ̀rọ̀ rẹ̀ ìbànújẹ́ ló já sí ẹni rì ẹ wá mú aláìṣe sùúrù kan wá tó ṣe pé dùnú lọ̀rọ̀ tiẹ̀ já sí wa ẹni rì torí ẹ lọ́lọ́run sọ pé innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab níṣẹ́ lọ́lọ́run máa ń pè ẹ̀san àwọn onísùúrù fún wa láì ṣèṣirò rẹ̀ láì níṣirò ṣùgbọ́n sùúrù ní ayé ìkanjú a máa jọ agọ̀ lójú ọ̀pọ̀lọpọ̀ aláìgbọ̀n. ayé ìkanjú la wà ìjàmà wọn nílé ayé ti lu jára wọn torí ẹ̀ ló fi jẹ́ pé tí máa ń ṣe sùúrù ní jọ lójú ọ̀pọ̀lọpọ̀ ṣe sùúrù wọn bá pè ṣe sùúrù torí pé bó kò mi kí ni tọ́lọ́ àbó fi máa bẹ pẹ̀lú mi níbi bẹ́ẹ̀ èyí tá a dáyà sọ́tọ̀ òun náà ní kí n ṣe kí ni kí n máa ṣe sùúrù. ọlọ́wọ́ bá tún ní kam min fi'atin qalilatin ghalabat fi'atan kathiratan bi'idhnillah wallahu ma'a as-sabirin. mélòó mélòó nínú àwọn àjọ tó ṣe pé wọn ò jù wọ́n wẹ́rẹ́ lọ ló ń kà ìní wọ́n ti borí ìjọ. èyí tó pọ̀ jọjọ jantirẹrẹ ló ń kà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba tẹ̀bí ọlọ́run ọba ń kọ́ ń pẹ̀lú àwọn sùúrù kí ló mú kéèyàn díẹ̀ kó lè kojú èèyàn púpọ̀ bá wọn jà kí ló jẹ́ kẹ́lẹ́ dúró sùúrù ni ọlọ́run bá ń fẹlẹ́ ìsàpèjúwe nítorí ṣẹlẹ̀ níjọ Badr tó jẹ́ pé àwọn mùsùlùmí òǹkà wọn ọgọ́rùn-ún mẹ́ta péré nìyí nígbà tó ń ka àwọn kèfèrí jẹ́gbẹ̀rún kan ọlọ́run bá sì fún àwọn owó ń wẹ́rẹ́ yìí ó fún wọn níṣẹ́gun lórí àwọn ẹni tí wọ́n pọ̀ nítorí pé wọ́n ṣe sùúrù ọlọ́run bá fi léyìí fi sí ẹ̀rí lórí pé òun bẹ pẹ̀lú àwọn onísùúrù ọlọ́run kò fún àwọn náà sùúrù sí i ọ̀pọ̀lọpọ̀ wà nínú wa tó ṣe pé ní ti ń wá ọ̀dà pípọ̀ oríire ayé ń bẹ́ńbẹ́ oríire àlùkìyàmà ń bẹ́ńbẹ́ ṣùgbọ́n látàrí àìnísùúrù ọ̀bàrà rẹ̀ níṣẹ́nu ọbara rẹ̀ sẹ́jẹ́ ọ̀dara rẹ ń látàrí àìní sùúrù ẹlòmíì sùúrù jọ kan lásán ló kù fún tí sórí yóò wá fi ìtara ìṣẹ́jú márùn yóò fi ba gbogbo wàhálà ọdún márùn jẹ torí délé sùúrù pàtàkì jama elomi ẹlòmíì ń ó ti fẹ́ jáde nínú ẹ̀kọ́ tí ń yìí so tí wọ́n bá ń bá yàn fárí tí wọ́n bá ti fárí yẹn dé iwájú orí báyìí wọ́n ní ìgbà náà ní máa táyàn gbogbo ìtàn tí ń fábọ̀ láti pàpọ̀ kò ní táyàn mo tó bá ti déwájú orí báyìí ìgbà náà ni wọ́n máa táyàn yẹn ni kókò fẹ́ẹ́rẹ́fẹ́ tó fi léèwé rẹ lẹ̀ tí wọ́n náà dòmìnira rárá rẹ àsìkò yẹn àdánwò máa sábà fẹ́ ṣẹlẹ̀ sí akẹ́kọ̀ọ́ ó rí i pé wọ́n lè máa ṣe ní tí ọ̀bọ àwọn olùkọ́yùn àwọn akẹ́kọ̀ọ́ ẹlẹgbẹ́ rẹ wọ́n fẹ́ tí ọ lọ síbi tó fi ní fẹ́ parí ẹ̀kọ́ yẹn wọ́n ṣe sùúrù nítorí pé tó o bá ṣe sùúrù wàá gbogbo wàhálà tó ti ń ṣe bọ̀ bara jẹ́ wípé báyà ẹnìkan sọ̀rọ̀ sí ni wọn náà ṣe ní sọ̀rọ̀ gbogbo ọdún márùn tó ṣe yẹn torí eléyìí ló fi jẹ́ pé sùúrù pàtàkì jùlọ ọlọ́run bá ti lóun bẹ pẹ̀lú àwọn onísùúrù gbogbo ẹni tó bá ní làákà ìláyé ó eléyìí ó fi hàn wáyé pé ẹni tí máa ń fẹ́ kọ́ lọ́wọ́ bá pẹ̀lú òun nínú àwọn nǹkan tí ó ṣe òun náà ṣe nínú àwọn nǹkan tí ó ṣe òun náà máa páyọ ọlọ́run nínú àwọn nǹkan tí ó ṣe ọba bẹ pẹ̀lú eléyìí fi hàn wá pé bíbẹ pàtàkì ó ń bẹ fún àwọn ẹni pàtàkì nítorí pé ẹni pàtàkì lẹni tí ń pààyàn Ọlọ́run òun gan ló kẹ́ máa pè ní honourable ẹni pàtàkì gbáà lolùṣe dáadáa òun gan ni executive torí pé kí ni ẹni tó ń ṣe dáadáa tí ń sin lọ́n bí ẹni kún ń rí Ọlọ́run a lè fi wí ẹni tí ọ̀ka Ọlọ́run ọba fún rárá ẹni pàtàkì ni tani ẹni tó ní sùúrù àwọn eléyẹn ni àwọn ẹni tó ṣe wípé ọlọ́wọ́n bá ọmọ fẹ́ pẹ̀lú wọn torí pé ọlọ́wọ́n bá wa lọ pàtàkì jù ntí yẹn wá ṣe tọ́lọ́wọ́n fi máa bẹ pẹ̀lú èèyàn ó dájú pé nǹkan pàtàkì ni torí de eléyìí eléyìí jẹ́ àwọn wa nípa bíbẹ pẹ̀lú bíbẹ tọ́lọ́wọ́n bá máa ń bẹ pẹ̀lú àwọn ẹ̀dá ti gbogbogbò àbí bíbẹ èyí tá a à ń bẹ lọ́wọ́ bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó dákun jọ̀wọ́ kó má wa dára wa níṣẹ́jú àáyá kọ́lọ́wọ́n bá ọbẹ̀ pẹ̀lú wa pẹ̀lú sọ rẹ̀ kọ́bẹ̀ pẹ̀lú wa pẹ̀lú àkíyèsí gbogbo níta bá dáwọ́lé ní dáadáa wa jìnnà sáì ó sọ wọn bí tá a ti máa rá sọ ó sọ wọn bí tá a ti máa rá sọ nínú ẹni tó máa tẹ̀lé lánàá anabi wa muhammad sallallahu alayhi wa sallam subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Thank you. alhamdulilayi oníbèrè ṣe ìbéèrè yìí pé ǹjẹ́ kí ni ọ̀nà èyí tó ṣe wípé ó dára jù láti fi máa múra nínú ẹ̀sìn Islam ní ìbámu pẹ̀lú ìlànà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam alhamdulilayi ìmúra. nínú ẹ̀sìn Islam nǹkan kan ni ètò sọ pé ó pàtàkì Islam fọlá fún un nípa pé tẹ́ bá wo àwọn obìnrin mùsùlùmí síwájú kí ọlọ́run bó tún sọ àyà hijab kalẹ̀ bí tọ́lọ̀ sọ fún anabi sallallahu alaihi wasallam ya ayyuhan nabiyyu qul li azwajika wa banatika wa nisa'il mu'minin. يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين ìbéèrè anabi sallallahu alayhi wa sallam sọ fún àwọn ìyàwó àti àwọn ọmọ rẹ̀ ati àwọn obìnrin àwọn olùgbàgbọ́ òdodo ike kan gbé aṣọ gbàgẹ̀rẹ̀ wọn wọ̀ èyí ara ẹni gbogbo ìgbà bá máa jáde nínú ilé wọn ọlọ́wọ́ bá ní ètí ó mú wọn máa dá wọn máa yàtọ̀ ikú àwọn obìnrin àwọn olùgbàgbọ́ òdodo làwọn eléyìí àwọn aláìní làákà àwọn dìndínrín òpònú tó sì pé wọn máa lọ dènà àwọn obìnrin ní Medina ní ìgbà yẹn nínú àwọn àtàwọn yóò mú wọn dá wọn máa sí pé àwọn obìnrin eléyìí wọn ò ní ní wọn lára subhanallah Islam mú wa ó pàtàkì ike mójútó. nítorí pé léyìí yóò máa ra iyì fún wa yóò máa ra iyì fún wa wọn lè dọ́gba ẹni tó múra lọ́nà tí islam fẹ́ pẹ̀lú ẹni tó múra lọ́nà tí islam ò fẹ́ wọn náà wò wò tẹ bá jọ jáde pẹ̀lú èèyàn tẹ̀njọ́ ń lọ tí ẹnìkan múra ní ìmúra tá a fi máa dá mùsùlùmí mọ́ yàtọ̀ sẹ́ni tí èsè mùsùlùmí tí ẹnìkejì sì múra ní ìmúra tí ò mú yàtọ̀ sí kèfèrí. Si tẹ wá pàdé ẹnìkan lọ́nà tí ó sì dáwọ́ mọ̀ yàtọ̀ ife mùsùlùmí ni wọn náà sẹ́wọ̀n pété wá fẹ́ sálámà yóò dojú sálámà rẹ̀ kọ ẹni tó múra lọ́nà tí islam wí ni sòtú wọn náà bá ń sọ aleykum salam gba náà ni wọ́n sẹ̀sẹ̀ wá mọ̀ pé ah, wọn náà lẹ́tọ̀ọ́ sí kíni asalaamu aleykum àmọ́ bó ti ṣe múra tẹ́lẹ̀ kò tọ́ka sí pé mùsùlùmí ni ọ́ torí délé ilé ìfihàn wá pé ìmúra ọ̀ pàtàkì púpọ̀ nínú ẹ̀sìn islam ọ̀ pàtàkì nínú ẹ̀sìn islam. tẹ́ ẹ bá jọkùnrin ìmúra rẹ̀ nínú ẹ̀sìn Islam òun náà ni wípé kó wọ aṣọ ní aṣọ tí ò ní í jásọ lùmọ̀ǹká aṣọ gbajúmọ̀ àbí jẹ́ aṣọ hariri Islam ọ̀fẹ́ Islam ọ̀fẹ́ nínú ìmúra tọkùnrin kó wọṣọ tí ò ní jẹ́ aṣọ ìlú láti kìí ṣe popularity tó ń fi pé one in town ó wá nínú hadith láti ọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam àwọn èèyàn wá jókòó lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ nípa ilé ayé àwọn nǹkan dúndùn tó dáa tó dáa tó wà nílé ayé anabi ń wò wọ́n ràn nígbà tó yẹ anabi ní ala tasma'un ala innal badhadhata minal iman innal badhadhata minal iman innal badhadhata minal iman. ṣé ń gbọ́ abẹ́ gbọ́ ṣé ń gbọ́ abẹ́ gbọ́ dájúdájú ṣíṣe pẹ̀lẹ́ nínú múra ó ń bẹ nínú ìmánì yẹn ni pé gèlè rẹ̀ ò gbọ́dọ̀ ga fìlà rẹ̀ ò gbọ́dọ̀ máa kásánmà bàtà rẹ̀ ò gbọ́dọ̀ máa kan lẹ́ńkò. ẹ̀wù rẹ̀ ọ̀gbọ́dọ̀ máa dáadáa jù ìmúra rẹ̀ ọ̀gbọ́dọ̀ ga jù ìsepẹ̀lẹ́ múra anábì ní bẹ́ẹ̀ nù tọ́ aṣọ tọkùnrin ọba wọn fún ara rẹ̀ lọ́nà tó fi jẹ́ pé àwọn ara rẹ̀ bó ti ṣe ma pàápàá láti bi dodo rẹ lọ síbi orúnkún kò ní fi hàn ike ṣe ma ni. Mm bákan náà aṣọ tó bá wọ̀ kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tó jẹ́ pé aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ ni débi pé àárí àwọ̀ báwo ara rẹ̀ ti ṣe rí pé àtẹ̀yàn dúdú gan ni a kò tiẹ̀ dúdú pọ̀ a ojú ló pupa gbogbo yòókù dúdú kò gbọ́dọ̀ jẹ́rú aṣọ bẹ́ẹ̀ tọ́ tó bá ti ṣe báyìí àwọn bọ̀wábìtì tó fi ẹ̀sìn Islam mú wánu nípa aṣọ táwọ̀. ṣùgbọ́n pé aṣọ tí wọ̀ yẹn so eh, àwọn kèfèrí ló máa ń wọrú ẹ̀ àwọn mùsùlùmí wọrú ẹ̀ eh, kíní kan eléyìí nǹkan mí ni. ṣòkòtò kò kò kò kò jẹ́ nǹkan tí àwọn mùsùlùmí mà níbẹ̀rẹ̀ Islam lọ títí wọ́n ń wọ but kò wọ́pọ̀ ni wọ́n ń pè ní sarawil sarawil tẹ́ ẹ bá kọ́ èdè náhùn àti ẹ bá ń kọ́ ẹ kọ dórí sarawil sarawil yẹn kò ní singular plural náà ni wọ́n máa ń lò fún singular gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe nínú english àwọn wẹ́ẹ̀dì kan tí ò ní singular tó bẹ́ẹ̀ náà ni sarawil ẹ ẹ gbọ́dọ̀ sọ pé ẹyọkan rẹ̀ ní sirwal sarawil náà lẹ́pẹ̀ ẹyọkan tó ti mú wọn ní èdè láti ayé ìgbà yẹn ó túmọ̀ sí pé wọ́n ṣòkòtò bọ̀ tí wọ́n mọ bí wọ́n ti ṣe mọ ṣùgbọ́n kò burú kó o ṣe wọ ṣòkòtò lópin ìgbà tí ṣòkòtò rẹ tí ó bá ti jẹ́ nǹkan tó fún ọ dáindáin torí ẹ̀ ló ṣe wá nínú tíra albayan wa tahsil ti imam ibn rushd aljad wọ́n bi imam malik rahimahullah léèrè pé kí lẹ́ẹ̀rí sí ká máa wọ ṣòkòtò ó ní mo kórìíra rẹ̀ ṣòkòtò gúngùn torí pé nígbà tí wọn kò wọ́pọ̀ òsùn tó burú nu ká wọ ṣòkòtò lópin ìgbà tó bá ti jẹ́ tó fún wa dáindáin tọ tó bá ń ṣẹlẹ̀ wípé lẹ́yìn ìgbà tá a ti wọ ṣòkòtò ṣòkòtò wa yóò fún wa dáindáin kò sí tó burú nu kẹ́ wọ ṣẹ́ẹ̀tì kò sí tó burú nu kẹ́ wọ ṣẹ́ẹ̀tì ṣùgbọ́n tẹ́ bá try láti ṣọ́ra fún ọ̀nà táwọn kèfèrí ń gbà múra yóò dà púpọ̀ o ti wọ ṣẹ́ẹ̀tì o ti wọ ṣòkòtò hmm? tí ìbá ṣe kó tún fẹ́ wẹ̀wù kan lé lórí mọ́ tọ́kìn tó tó bá ti tọ́kìn ntí islam fẹ́ kó gbé pamọ́ ọmọ gbé ta torí gbogbo ẹ̀yìn rẹ yọ bẹ̀rẹ̀ sí ní hàn gbogbo agbọn ẹ̀yìn rẹ níbi tí ó kó gbé hàn yọ bẹ̀rẹ̀ sí ní hàn ó rí i pé tí wọ́n bá ń gbogbo ẹ̀ ni hàn so ìwọ ò sì lè má kírun àbí bẹ́ẹ̀ kọ́ ni màtí wòye ṣe pọ́ọ̀lù tí èsì ṣe ni ṣépù ara rẹ ti ṣe rí sò lẹ́yìn eléyìí tọba náà kó tún fẹ́ wọ kóòtù kan lórí iṣẹ́ títọ́ wọ̀ kò sí tó burú ń bẹ̀ torí pé tí sátidé bá yan lábẹ́ sannde kò tún ní dáa tó kápẹ́ ṣẹ́ẹ̀tì rẹ̀ ń yọ o nísàlẹ̀ o kóòtù tún wá wà lórí ẹ̀ ẹ̀rọ kíkọ̀ bá mu bisikí singlet ọmọ yọ lábẹ́ bùbá so kọ̀ bá mu so àmọ́ngbà tí wọ́n bá wọ ṣẹ́ẹ̀tì àbọ̀ wọ kóòtù rẹ̀ tán yóò da kí wọ́n mọ̀mọ́ fokùn yẹn sọ́rùn yóò da púpọ̀ torí àwọn òyìnbó gan ẹ̀yẹn try láti máa kà nípa kí ni culture àwọn òyìnbó nǹkan àwọn gan ti bá ka ìwé débi kí ló fà tá fi fokùn sọ́rùn ẹ̀ rí i pé ìgbà yẹn gan tá fi gan kì í ṣe pé culture ni ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tòtò bá ṣẹlẹ̀ sáwọn sáwọn lọ́wọ́ ṣẹlẹ̀ sí kí ló fẹ́ tá torí pé okùn tó bá fi sọ́rùn ẹ dàkú kí ni ìtumọ̀ rẹ̀ náà rí gbàtẹ́ máa fòkùn sọ́rùn gbàtẹ́ yẹn sájà ẹ̀ṣẹ̀ máa nà kí ni ìtumọ̀ rẹ̀ so tó bá wọ ṣẹ́ẹ̀tì rẹ tó sì gbé kóòtù rẹ lé tó ò fòkùn so eléyìí sì tún bá a mú díẹ̀ kò túmọ̀ sí pé tó bá fòkùn sọ́rùn ó di kèfèrí o àmì ìwọlé tó dáa jù fún ìwọ jẹ́ mùsùlùmí lẹ́yìn eléyìí ṣe dandan wa ni ká dé fìlà ni nínú múra wa yìí ṣe dandan ni ká dé fìlà nítorí pé fìlà tẹ rí yẹn kìí ṣe pé májẹ̀mú tọ́ọ̀bà kírun ni kò dé fìlà kírun ló lè bá a gbà so ṣùgbọ́n bẹ́ẹ̀nu ti ń pè ọ̀sọ́ nínú àṣà èyí tọ́jọ́ pé àwọn mùsùlùmí àkọ́kọ́ tí wọ́n ti mú láṣà a sì lófin kanu ṣẹ̀ríà tó sọ pé al-'adatu muhakkama àṣà máa ń dòfin lópin ìgbà tí ó bá ti tako ṣẹ̀ríà irú rẹ̀ náà ní fìlà yìí báyìí gbogbo àti ìwà lè fi fìlà sórí ó pọ́n yàn lé ju kéèyàn má fi fìlà sórí lọ but kọ̀ọ̀kan yẹn lábùkù téèyàn bá dé fìlà tẹ́nìkan wa máa kírun tẹ́nìkan wa sọ pé bóòní lè má mú sí wa jẹ́ tí ò dé fìlà khudhu zinatakum 'inda kulli masjid ẹ wá pé fi hàn wá níbi tọ́lọ́ ti sọ pé fìlà sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀

wọn ò rí sallallahu alaihi rí láì fìlà ẹgbẹ́ a ah, eléyìí allegation ni hatu burhanakum in kuntum sadiqin wa níjọ́ tí anabi lọ sí ají tó tún dé fìlà ńgbà tó gbé ara mi ó kírun àbí ó kírun náà tó kírun àbí ó kírun sára mi ni gbé <laughs> lọ sọ pé pé harami ni wọ́n gbé ní tàbí àìpé ẹni tó ti mú kí ìrun ànábì sallallahu alaihi wasallam wáyé kódà kó ṣe lẹ́ẹ̀kan rí láì dé fìlà ó fi hàn wáyé pé kò burú ká kírun láì ṣe kíni láì dé fìlà. pẹ̀lẹ́ yẹn bó ṣe jẹ́ sòṣùgbọ́n obìnrin àti màá obìnrin yọ wẹ́wù yóò bo gbogbo ara rẹ̀ kò gbọ́dọ̀ wẹ́wù. ètò ọmọ ẹtàn yiri àbí ètò ní kọlọkọlọ lára yóò jẹ plain ṣùgbọ́n kìí ṣe májàmú ni kọlọ kan jojúmọ́ dúdúdúdúdú náà lọ́ọ́ gbé kálá aṣọ rẹ̀ ń jẹ́ mi ó lè jẹ́ brown màmí lè jẹ́ white lè jẹ́ black wàhákàdà sọ̀sọ́ kò sì gbọ́dọ̀ jásọ fún kò sì gbọ́dọ̀ jásọ tí fi àwọ̀ bá ara ti so eléyìí jẹ́ ọ̀ṣọ́ ti àwọn obìnrin kọ́ làwọn bá kó fún wa sí maaleykum salaam wọn bọ̀. wọ́n ní bọ́ọ̀lù anábì wa sallallahu alayhi wa sallam ti sẹ́ máa ń kírun wítìr lẹ́yìn irun ìṣáì tí wọ́n máa ń tètè ń kíni àbí wọ́n máa ń lọ lára dìgbà tahajjud. ètí súnà anábì sallallahu alayhi wa sallam fi hàn wá ni pé anábì máa ń kọ́kọ́ ń sùn ti délé èyí tá a mọ̀ sí kínní sunnatu ratibatil isha sunnatu ratibatil isha tánàbí bá ti kí ànábì ó sùn tánàbí sallallahu alaihi wasallam bá ti sùn tánàbí bá jí lóru yóò kírun ó máa ń kíra ká mọ́kànlá kira ka ń kíra ká mẹ́sàn-án àbí ó máa ń kíra ká mẹ́wàá yóò wá kí wítìrì rákà kan abi ko si ki raka mejila kó wá kí wítìrì rákà kan ó jẹ́ rákà mélòó rákà mẹ́tàlá anabi sallallahu alaihi wasallam báyìí ló máa ń ṣe lójoojúmọ́ táwọn anábàálẹ̀ ṣe bẹ́ẹ̀ lẹ́yìn lọ dáa jù pàápàá jùlọ ní ìdá mẹ́ta ti gbẹ̀yìn nínú òru láti taba sọ pé òòrùn wọ̀ nísìnyí níbi aago méje lápèjúwe alifájàrí sì ń yọ ní nǹkan bíi aago márùn ààbọ̀ aago márùn kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n so at least láti nǹkan bíi aago mẹ́ta ààbọ̀ lọ síwájú. Si sòtẹ́yìn bá lè jí ngbà yẹn kéèyàn kírun wítìrì rẹ̀ tó lọ́lá jù gẹ́gẹ́ bí Umar ibn al-Khattab radiyallahu anhu ti máa ń ṣe. sọ àmọ́ Abubakar ó máa ń tètè ń yan ó máa ń tètè kí wítìrì rẹ̀ kó tó sùn. so ètò yẹn bá lè sẹnu méjèèjì kò sí ètò ọ̀dà mbẹ́. ètò burú ni pé kéèyàn máa sùn kó má máa kí wítìrì kó sì máa jí kó tún máa kí rak'atil fajr kó máa lọ sásùbà. wọ́n ní kí ni islam rí sí ká máa kúnlẹ̀ ká máa dọ̀bálẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní islam rí sí ni pé kìí ṣe islam kìí ṣe islam àṣà ni torí rẹ̀ ìgbà tí a sì wádìí nípa ilé yẹn a ọ̀kan nínú àwọn àbá islam tó sọ pé ká kúnlẹ̀ àbí ká dọ̀bálẹ̀ àwọn tí a rí tí wọ́n sọ ọ́. àwọn ìtaari tí wọ́n sọ bẹ́ẹ̀ sòǹda wọn sọ òní wípé kò burú kátẹ̀ fúnra wa lópin ìgbà títí tẹ̀yìn ọ̀bá ti tó rò kó wọ̀ wọ́n ní kò burú kátẹ̀ fúnra wa lópin ìgbà títí tẹ̀ta ti tó rò kó wọ̀ ẹ̀yin náà ti máa rò kó wọ̀ tí tó rò ẹ sì mọ̀ pé lọ́dọ̀ àwọn aláṣà tẹ ẹ bá ni wọn bínú ọ dáadáa kátó wá pé ní tí ò tó rùkú ọ̀ èyí tí ò gan-an kò sí ní abẹ́ òfin ṣẹ̀ríà torí pé ọlọ́run ní ká sí anábì sallallahu alaihi wasallam ò ní ká sí. àwọn ẹni tí ní kéèyàn ṣe léyìn àwọn náà làwọn tó ṣe pé dé àwọn nìkan ni wọ́n sọ pé kò burú ká ṣe tí ó ti tó rùkú so ṣùgbọ́n burú jáì nítorí pé kò sínú lànà torí ẹni tí ó bá ti da ẹ̀kọ́ dá náà ni lọ́dọ̀ àwọn ẹni tí ń sàṣà tí ó bá ti kúnlẹ̀ fún yẹn aláfojúdi ni ọ̀ ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ọmọ burúkú ọmọ tí ò ṣèkìní ọmọ tí ò ṣèkìní àmọ́ o tó máa ń kúnlẹ̀ fún wọn tó ń gbé wọn lẹ́nu sọ̀hún ọmọ rẹ̀ nìyẹn tó máa ń kúnlẹ̀ fún wọn tó ń fọwọ́ gún wọn mú ọmọ lójútì torí pọpọlọ ti dorí kodò kọlọ wọn bá kó sànù wa torí délé ló fi jẹ́ pé ìpínlẹ̀ yìí kò sínú islam gbogbo afáàtọ bá ti lọ wà nù islam kò ní rẹ́ẹ̀rì mu wa títí tádi ẹ̀rẹ́ òfin hu eyín àmọ́ tó ní o ẹ pé mu wa ẹ pé mu wa kò sẹ́ẹ̀rì fún kò sì sínú islam wàláhì a lè jẹ́ mùsùlùmí àfi ká pọ́n ànábìlẹ̀ sallallahu alaihi wasallam ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sínú tí wọ́n fi ń pa ànábì lè kò sínú tí wọ́n fi ń pa ànábì lè tọ ẹlòmíín gba mi yóò sọ wàhálà tiẹ̀ di wàhálà ló mà yóò sọ wàhálà rẹ̀ di wàhálà islam òun ọmọ bí ó sì gba ara rẹ̀ lọ́wọ́ nǹkan yóò wá ní islam ò bínú sí ó bínú sí ìwọ lọ ọmọ bó sì gba ara rẹ̀ lẹ̀ àmọ́ islam ò bínú sí kò sínú islam ọjọ́ bó ṣe jẹ́ náà number one aleykum salaam dàpọ̀ ní ìgbà tó yẹ pé Islam ti pé nígbà tí àwọn mùsùlùmí Islam ti mú ó ti mú iṣẹ́ ìlú gbòǹgbò gbogbo ìgbọ́n jagun ṣé ó ti pin síbẹ̀ ni àbí ìgbọ́n àǹjà jihad pé àbáwọn ti bèrè jagun àbáwọn tó bá gbóòrò sí wa ṣé jihad yẹn ti pin síbi nígbà lọ́bì tó mú tó gbòǹgbò àbí ó sì ó sì lè ṣẹlẹ̀ nípa ayé àwa. alhamdulilayi wọn ní ṣé jihad ti tán ni màtó ti pé ẹ̀sìn Islam ti pé látọjọ́ ayé anabi sallallahu alayhi wa jihad ò tí ì islam ò tí dé gbogbo gbogbo àyíká yìí dì sí ọmọ abẹ tíjọ́ gbẹ̀ndà alkiyama títí díjọ́ gbẹ̀ndà alkiyama kò rẹ ọlọ́run bá ṣe lófin tí ọmọ abẹ láéláé torí di eléyìí báyìí jihad ń bẹ láéláé mọ̀mọ́ àmọ́ modernize Islam pàápàá àwọn tó jẹ́ pé bóyá ìwé ni wọ́n kà kí ó wọ́n máa sọ pé no jihadi tó wà láyé sin jihadi bírò ni jihadi ọpọlọ ni jihadi creativity ni jihad eléyìn eléyìn gbogbo eléyìn kẹsàn ni jihadi kan ṣoṣo tó wà ní Islam jihadi bin nafsi wa káfẹ́mi jagun yọ̀ọ́ mọ̀ bẹ́ẹ̀ dídọ́gbìn dàlùkìyàmà. jihad bil mal wà káfi dúkìá jagun yọọ ma bẹ jọ gbẹndẹ alqiyama jihad bil qalam káfi gègé jagun yọọ ma bẹ jọ gbẹndẹ alqiyama jihad bil aql wal hujaj so yọọ ma bẹ jọ gbẹndẹ alqiyama ya ayyuha nabiyyu jahid al kuffara wal munafiqina waghlub alayhim wa ma'wahum jahannamu wa bi'sal masir eléyà túmọ̀ sí pé ogun tí wọ́n bá wọn kèfèrí jà bil asinna ọ̀kọ̀ àti dà ni wọ́n fi bá wọn jà wal-munafiqina bil-hujaj wal-barahin ẹ̀rí àti ẹ̀rí tó múnádóko ni wọ́n fi bá àwọn munafiki jáǹtì wọn so eléyà túmọ̀ sí pé jihad ń bẹ tíjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama kò sì sí ń tọ́ parẹ́ so àìkú wọn á jẹ́ pé bóyá wọ́n ń ja jihad lásìkò kan kò túmọ̀ sí pé jihad ti parẹ́ kò parẹ́ torí ẹ̀ ló fi jẹ́ pé ní ìlú kan nínú àwọn ilẹ̀ yẹn káfọ́ bùn wọn láṣìírí wọn ní tó máa kó àwọn èèyàn ní kéwú títí dé bábùl ibi tí wọ́n ti fẹ́ sọ̀rọ̀ jihad wọ́n bá ní kí àwọn akẹ́kọ̀ọ́ kún ó fo báàbù yẹn lọ sí báàbù tó tẹ̀lé kún ó fo chapter yẹn lọ sí chapter tó tẹ̀lé because kò sí jihad mà kò sí sí mà kí ló parí torí ẹ̀ ló fi jẹ́ pé nu manhaj ahlu sunnah wal jamaa ó ní pé wal jihadu maadin ila yawmil qiyamah khalfa kulli barrin wa fajir jihad ń bẹ tíjọ́ gbẹ̀ndà al qiyamah lẹ́yìn gbogbo aṣíwájú tó bá jẹ́ olùtẹ̀lé tọ́lọ́ kọ́dà kọjá pòkì.

kìí ti pàṣẹ ńlá lè rí àmọ́ ta ló lórí tí ó pa á láṣẹ imam imam ó ní aṣíwájú fún àwọn mùsùlùmí tọ́jà láṣẹ lórí wọn kìí ti pé ẹnìkan kan jáde yọ kàn máa tanra rẹ̀ jẹ yọ wá pé òun la fún yín kìí ti imam masjid o kìí ti imam masalasi o ìtumọ̀ imam òun náà ní kíni alkhalifa alkhalifa tẹ̀yìn tó jẹ́ khalifa fún àwọn mùsùlùmí. oní ọ̀sọ̀ pé jihad ya òun náà tó bá ní jihad ya oní òsíwájú o gbèsè kẹ́ ẹ máa lọ jà mọ̀ ń bọ̀ o oní òsíwájú náà nàmbà tù. aleyhi salam. ìyá ìyá tẹ̀ ń bá ìyá nǹkan jà <laughs> pé àpótí. àpótí kan tó ń pé kọ́ lọ gbé sí etí ìlú tó ń pa kí àwọn ará ilé fẹ́ràn gbà lọ. ìgbà tí wọn mọ èèyàn tó bí kí wọn mọ bó ṣe jẹ báwo ló ṣe wá mọ ẹ̀yà rẹ̀ nígbà yìí. báwo ni. báwo ló ṣe mọ ẹ̀yà rẹ̀ gẹ́gẹ́ ẹni báyìí. àwọn náà máa ti ṣàlàyé fún wa. ìgbà tí wọ́n gbé anabi musa aleyhi salatu salam sọ́dọ̀ tí wọ́n fẹ́ pa tíyàwó rẹ̀ nípa ọmọ pa lórí àwọn àti fìràwọn òbí ma àwọn lè fa anabi musa sọ ma wọ́n á ní kí gbogbo obìnrin tó wà lù ọmọ wa fún lọ́mú káwọn fi ma ẹni tí ó gbọmú rẹ̀ tí ó máa bá wọn tọ́jú rẹ̀ láàfin bíi kúmá so ọlọ́wọ́n bá wá sí léwọ̀ fún anabi musa láti gba ọmú ẹni bọ́dì àfọ́mú ìyá rẹ̀ gbogbo obìnrin wa sẹ́mi pé ń bẹ̀rẹ̀ gbogbo èèyàn fẹ́ lọ kíkẹ́ à màá máa gbá àfin èmi náà di ẹni tí ń gbádùn so kálukú ń gbọ́mú rẹ̀ wá anabi musa gbà má ti gbé sí lẹ́nu yọkọ̀ yọkọ̀ títí ìyá anabi musa sì ti fi àpótí yẹn sọ ẹ̀gbọ́n ànábì Musa tó ń jóbìnrin pé kó máa wo ibi tí àpótí yẹn lọ gúnlẹ̀ sí sòwúmọ̀ àti orí pẹ́yìn ìpìlẹ̀ Fìràwọ́nà ló lọ gúnlẹ̀ sí òun náà pẹ̀lú wọn wọlé sòwúmọ̀ àti gbogbo èèyàn fún lọ́mú tí ó gbà á ọmọbìnrin yẹn bá dìde pé hal adullukum ala man yakfuluhu ẹ wá jẹ́ kí n tọ́ka sí fún yín ẹni tó ṣe pé tó bá fún lọ́mú yóò gbà á bóònù wọn ṣe mọ̀ pé ẹnìkan bẹ nínú gbogbo àwọn obìnrin ìlú yìí tá a ti ń kó wá tí ọ̀gbọ́n mu wọn ẹnìkan wá ń bẹ tí ọ̀gbọ́n mu ẹ̀. wọ́n bá ní kọ́ lọ wa wọ́n bá lọ pè ya musa onísàràkúsà o mẹ́sẹ̀sẹ̀ pé ó o wọ́n wọ́n bá dán ọmọ pé wọ́n ni ẹni tí ó bímọ yìí o. sùbẹ́ẹ̀ ni anabi musa aleyhi salam wa nígbà tó rọ́ ọmọ rẹ̀ sẹ́wọ̀n pé tóbìnrin bá rọ́ ọmọ rẹ̀ yóò tún fẹ́ yọ ọmọ yóò tún fẹ́ máa rẹ́rìn-ín pé kíní ó tún ṣẹ́jú sí pé ẹ sọ́ra o. so bẹ́ẹ̀ ni a ṣe ṣe pé ó dá káwọn náà dán wò bóyá tiẹ̀ lè gbà bóyá lè má gbà so hàn anabi musa bá hàn ọmọ rẹ pọ́nkán so báyìí ènìyàn tún dẹni tí wọ́n tún tọ́jú láàfin kò ṣeṣe kó ló ń bì torí tọ́lọ̀ ń bá fẹ́ ṣe nǹkan yóò ṣe náà ni now number three. ọmọ ni dáadáa wọ́n mọ̀ mọ̀nà àmọ́ ńgbà tí ìyàwó rẹ ní kọ́ ọmọ pa ẹ̀ mọ̀ bá ti obìnrin so ọpọlọpọ nǹkan lẹsẹ tẹ́ fẹ́ ṣe àbẹ́ ẹ̀kọ́ ni so ní sẹ́ sọ pé ẹ̀ ní kí lágbájá mọ́ àmọ́ tẹ́ bá ti nífẹ̀ẹ́ ìyàwó yín pé ẹ̀ máa kí nítorí tèmi ti mọ̀ <laughs> so lọ́ba ti lọ kí so bẹ́ẹ̀ náà ni naam Maaleykum salaam. fẹ́ kí mẹ́ta ní ọ̀bẹ kí ṣe náà àti ẹ̀ bá fẹ́ kí wítìr ní rákà mẹ́ta tó ṣe pé sálámù kan lèyàn fẹ́ ṣe bóòlù yóò ṣe kí ẹ kì ẹ kì ẹ kì fatiha ẹ kì sabbih isma rabbikal a'la lẹ́yìn rẹ̀ ẹ tún dìde ẹ kejì kul ya kafirun ẹ tún dìde ẹ kì tẹ́lẹ̀ kẹta ahad sábàáwò yẹn fi kul a'udhu birabbil falaq kul a'udhu birabbin nas kún lẹ́yìn rẹ̀ lẹ́wà sẹ̀sẹ̀ jókòó lẹ́wà sàtáyà kan sẹ́wà sàlámà bàṣ. nàbà fọ́ọ̀ àwọn nǹkan tí a ti máa ń gbọ́ lẹ́sẹ̀ bóyá nínú àwọn àpá mi ti pé nígbà òkú bá ti ṣe ṣéyìn tàbí kílọ̀nì àtàkù pé àmì àwọn tí wọ́n lọ ọ̀sùn ní adédàpọ̀ three hundred ní ẹ á sọ pé specifically á specialize ẹ pé three hundred péré náà ni nítorí pé nu history history yẹn. Yeah pé kí ẹnìkan fún yín ní appropriate number ó ṣòro nítorí pé bẹ́ẹ̀ ṣe ń gba history wa nínú Islam kìí ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe ń gba àdéhìí wa wọ́n are very strict nípa àdéhìí èyí tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ nínú history tí wọ́n sọ pé three hundred kìí ṣe pé nítorí pé mo sọ yìí pé precisely pé three hundred náà nílá ó jù bẹ́ẹ̀ lọ so ṣùgbọ́n tẹ bá kàánù òwe kan tó sọ fún pé three hundred tó sọ pé three thirteen tó sọ pé three fifteen tó sọ pé three thirty ṣé eléyìí lẹ́ẹ̀ma lé ẹ̀ńfàsì lé lórí èsì lẹ́yìn lọ́jà bíi kẹ́ ẹ pé ọgọ́rùn-ún mẹ́ta ọgọ́rùn-ún mẹ́ta àbó lé díẹ̀ àwọn kèfèrí náà ṣe one thousand lásán wọ́n ju one thousand lọ nínú rìwáyà mi wọ́n tó one thousand tán àbí òye wa sòṣùgbọ́n tá a mọ̀ ni pé wọ́n triple àwọn mùsùlùmí bẹ́ẹ̀ eléyàn ti tó wa so nítorí pé léyìn ẹ̀sìn kankan ọ̀rọ̀ máa ẹ̀sìn kan kan ọ̀rọ̀ mọ́ pé ká mọ nọ́mbà yẹn bí dọ́pt kì í ṣe subhanallah àtàǹsẹ̀ lẹ́yìn irun mẹ́tàlélọ́gbọ̀n alhamdulilayi mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n àbí bẹ́ẹ̀ kọ́ ni kì í ṣe bí bẹ́ẹ̀ tó eléyẹn nǹkan kan ni tó ṣe pé afẹ́ fi afẹ́ tara rẹ̀ ma bí ọlọ́run ọba wa ti ṣe máa ṣe gbogbo tó bá fẹ́ ní ìgbà tó bá fẹ́ àti bó bá ti ṣe fẹ́ so ó ti tó wa ká mọ̀ yìí pé àwọn kèfèrí ńkọ́ wọ́n triple àwọn mùsùlùmí bẹ́ẹ̀ náà jámù ìlú wa ní gbẹ́gbọ́ndì ìbàdíṣẹ́ ẹgbẹ́ pé tójò bá rọ̀ ṣé yóòjò ẹ ti rọ̀ sí àbí àwọn nǹkan wo ni a máa wò. tójò bá ti rọ̀ tójò bá ti rọ̀ kété pé bá ti rọ̀ sí pé ọrọ̀ wà bí wọ̀ sí tó bá ti rọ̀ tẹ̀sí wò pé tẹ́ bá ti kó mọ́ṣáláṣí o majority ò tún ní fẹ́ padà wá sí mọ́ṣáláṣí mọ́ kí ìṣá o àbí òye wa tó ìgbà yẹn ẹ̀ tún ẹ̀ sì kọ́ ọ́ mà ẹ̀ kírun ìṣá yìí so gẹ́gẹ́ bójú ṣe rọ̀ lónìí yìí tí wọ́n á kí magrib tán tẹ̀sítún kírun ìṣáì kò sí tó burú mẹ́. so nítorí pé ẹ rí i pé ọ̀hún wíníwíní ẹ̀ sì tún kọ̀ntínú lọ́pọ̀lọpọ̀ bá ti wọlé kò ní padà mọ́. so kálíbà aláǹfààní àti kírun jàmáà ẹ̀sìn Islam gbà pé ká kí méjèèjì pọ̀ nírú àsìkò yìí ṣùgbọ́n o tẹ́ bá ti kí méjèèjì pọ̀ kí kálukó túkà ẹnìkan gbọ́dọ̀ ṣẹ́kù mọ́ṣáláṣí torí ńgbà tẹ́tí mọ̀ pé sẹ́kù mọ́sálásí kí n lẹ kírun sí kí n lẹ tètè kírun sí tẹ́ dúró dé àsìkò ìṣáì àbí òye wa torí pé àǹfààní tẹ́ fẹ́ jẹ náà ni pé kí kálukú tètè mọ́ lọlé sọ ẹ wá lo bẹ́nẹ́fìtì yẹn ẹ wá tún lẹ dúró mọ́sálásí kí ló dé tẹ́ kírun kásìkò rẹ̀ tó tó ni wọ́n bí yín léèrè nítorí pé tẹ́ bá ti kírun yẹn tán ẹ sì ti mọ́sálásí kálukú ọgbà lé ẹ lọ náà. Aleykum salaam kọ́ nípa ẹ̀rú. nípa. nípa ẹ̀rú ìsọ̀lẹ̀ náà. so bó o lè aṣọ ìdí ọlọ́kùnrin náà bó o lè ló ṣe lè tóbi àti ló ṣe lè lò bóyá dúró dúró sí ìjàmbá rẹ̀. ẹlẹ́gbẹ̀ẹ́ ni pé ìṣòro ń sọ̀rọ̀ ń pa pé ọlọ́run sọ fún wa wọ́n sọ fún wa wọ́n sọ lójú àwọn olùkọ́ so wọ́n máa ń wò pé nígbà tíyàn tíyàn ronú ǹjẹ́ ó lè pọ́sibú tó wọ́n máa bèrè pé ṣé ọmọ ju lásìkò ọkọ̀ ilẹ̀ àdúgbò ni so wọ́n lè ṣàlàyé pé káwọn bá wọn sọ fún àkàlẹ̀ báwọn máa sọ̀kalẹ̀ olùkọ́ àsọ̀kalẹ̀ bóòlù ṣe rí bóòlù ṣe kọ́. alhamdulilayi bóòlù aṣọ ṣe gùn tó aṣọ wọ gbọ́dọ̀ gùn tayọ kókósẹ̀ ṣòkòtò wọ gbọ́dọ̀ gùn tayọ kókósẹ̀ agbádá wọ gbọ́dọ̀ tayọ kókósẹ̀ ìlọ́dì wọ gbọ́dọ̀ tayọ kókósẹ̀. nítorí pé gbogbo tó bá ti tayọ kókó sẹ̀ inú náà lẹ́yìn ó ti gbẹ̀san rẹ̀ nínú àwọn ẹni tọ́lọ̀ ọ̀bọ ní wò níjọ́ gbé ndà kéyàmù náà lẹni tó ti pàṣọ rẹ̀ ń tayọ kókó sẹ̀ látàrí ìgbéraga wọ́n á ní ẹ aṣọ tiẹ̀ máa ń tayọ kókó sẹ̀ ṣùgbọ́n kìí ṣe ìgbéraga lọ́fà títayọ tó tayọ ngan ìgbéraga ni tàbí òye wa yẹn kí tásọ rẹ̀ bá ti lè tayọ kókó sẹ̀ ọ̀ bá àmọ́ túmọ̀ rẹ̀ sí ìgbéraga ìgbéraga lójú ṣe bẹ́ẹ̀ ṣe lẹ́yìn ẹ̀jẹ̀ bó ti ṣe jẹ́ ẹ wá ní tẹ́ máa ń sọ̀rọ̀ bá alukur'an ti sùn kalẹ̀ lójú àwọn kèfèrí ó máa ń yá wọn lẹ́nu wọ́n sì máa ń wò pé á tí ìbá ti kórè èèyàn pé ó lè yẹn ti fẹ́ gbàgbọ́ kí wọ́n sọ alukur'an kalẹ̀ báyẹn kí wọ́n kọ́ ni àbí wọ́n ṣe kíní kí wọ́n fẹ́ yà wá lẹ́nu nu pé ń ya kèfèrí lẹ́nu kílẹ̀ pé kèfèrí àmọ́ tó wá pé mùsùlùmí ní ìyàlẹ́nu ni làbá máa wé sí fún un àmọ́ torí kẹ́lẹ́ bá rí nǹkan wí lọ́la àwọn akérò kèfèrí wo ni ara ni àbí yahudi àbábọ́gìbọ̀ pẹ̀ èwo ni mẹ́ tọ́ tó wá jẹ́ nasọ́ra ẹ sọ fún yín pé sọ báìbù kalẹ̀ àbí fún pé sọ pé ọ̀rọ̀ ọlọ́run so ọ̀nà ọlọ́run wọ inú ẹ̀ tán kọ̀ wọ́n ti máa ń wá nìyẹn so wọ́n sọ pé ọlọ́run wọ inú wọn pé wọ́n ti kọ́ pẹ̀lú ẹ̀mí nínú ọlọ́run ọ̀dà kọ́ wá sàlámà jẹ́dẹ̀lẹ̀ ká gbà tó pé àwọ̀ gbà ká gbà bẹ́ẹ̀ ṣe wíyàn tó pé àgbà àmọ́ ká lè bá rí wọn mú sọ wọn aburú ká pé ọlọ́run náà ó sọ àlùkùránì náà sínú àwọn kan mímímọ́ yẹn ọ á mú káwọn náà sọ alukurani náà jáde bẹ́ẹ̀ so burú bóòlù ṣe tọ́ fáwọn tí ò fún mùsùlùmí mo pé yé wa lẹ́yìn náà ta ni pọ́ọ̀lù ẹ̀ ń pé pọ́ọ̀lù yẹn kìí ṣe inú àwọn asahabi anabi isa o ẹ wádìí history ọdún mélòó ní bẹ láàrin jesus àti paul tó wá jẹ́ pé sọnù lọ́wọ́ á rí abẹ́rẹ́ ló rí pé rọ́pọ̀ ẹ̀hẹ́n lẹ́yìn náà e, èdè wo fi sọ báyìí fún Isa aleyhi salam èdè fi kó wa èdè wo làwọn ń gbé so it's all rubbish so lẹ́yìn náà alukur'an ọlọ́wọ́n bá sọ alukur'an kalẹ̀ fún anabi sallallahu alaihi gbogbo tí wọ́n sọ yẹn kì ṣe nǹkan tuntun náà sẹ́mi pé anabi sallallahu alaihi làwọn kẹfẹ́ sọ pé sórí. So káàlì bá gbà pé ọ̀rọ̀ ọlọ́run ní alukur'ani tó ń sọ yẹn jẹ́ kó lọ́wọ́ máa sọ báyìí kó fitiri màláìka lọ máa wá mú bọ̀ káwá rí kó wá fi lé <laughs> so àwọn kèfèrí ti sọrú ẹ̀ so ṣùgbọ́n ó ti tó àwọn ò nídìí láti lọ sínú àlàyé rẹpẹtẹ ọlọ gbogbo la pè ń jà tó ń torí délé alhamdulillah so ọlọ́wọ́n bá sọ alukur'an kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam nazala bihi ruuxul amin ala qalbika malayika jibril tí ó jẹ́ ẹ̀mí mímá ẹ̀mí tí a fọkàn tán tí kìí jàmbá tí sọ òdodo tí kìí purọ́. tó ṣe pé sẹ́tà àfihàn bá ti ṣe fihàn náà ni ọ̀jẹ̀ kò ní fikún kò ní dínkù bẹ́ẹ̀ olọ́lọ́wọ́ bá ní kó kalẹ̀ sórí ọkàn anábì sallallahu alayhi wa sallam anábì sì gbọ́ ó sì kà fáwọn èèyàn fáwọn èèyàn gbọ́ wọ́n sì kọ́ sílẹ̀ kí wọ́n tiwa pẹ̀lú tiwọn ni pé àwọn anígbàgbọ́ sí ń tọ́ ohun tó pamọ́ nítorí wọn bá ti rí màtẹ́rì àbáyọ wọn gbà gbọ́ so nítorí délé ọlọ́run sọ àlùkùránì yẹn kalẹ̀ fún anabi sallallahu alaihi anabi sì wí àwọn sì sọ àlùkùránì kalẹ̀ nù ìyàtọ̀ àlùkùránì àtàwọn tírà tó wọn pọ̀ mo lọ lọ́ọ̀tì aṣọ àkùrọ̀ ló ti sọ bíbélì kalẹ̀ tọ́ wa pé ẹ mọ́ lọ́wọ́ kí sọ ẹ̀ gidi nù. gbogbo tíra tó síwájú ìyàtọ̀ rẹ̀ pẹ̀lú alukur'an nìkan ni gbogbo tíra yòókù yẹn ní ló ti ń di rẹ̀ lọ́lọ́run sọ̀rọ̀ kalẹ̀ àmọ́ alukur'ani díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ lọ́dún mélòó ọdún mẹ́tàlélógún báwọn ẹsẹ̀lẹ̀ ti fẹ́ ṣẹlẹ̀ lalukurani sọ̀kalẹ̀ so èwo ló súnmọ́ kẹ́ ẹ gbọ́ yé kẹ́ ẹ sì tètè dìmú sí ìta sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà tó yẹ pé tí nǹkan bá ṣẹlẹ̀ ẹ́ tẹ̀sẹ̀ máa wá tí wọ́n sọ ń bẹ̀ àbí wọ́n sọ ń bẹ̀ tí wọ́n wí ń bẹ̀ àbí wọ́n wí ń bẹ̀ àbí ìtúnṣe pé bí nǹkan ṣe ṣẹlẹ̀ lọ́lọ́run sọ̀kalẹ̀. èwo ni ẹ̀rí pé ìtàn sọ̀kalẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ọlọ́ni wakadhalika linuthabbita bihi fu'adak wa qalu lawla nuzila alayhi al-Qur'anu àwọn sọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nítorí ká lè bá a fi di ọkàn wa anabi sallallahu alaihi wasallam ni torí pé lẹ́yìn àlékún ìmánì ló máa ń fà nítorí ẹ̀ ló fi jẹ́ pé tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ ní ìsìn tí wọ́n bá fi lè ka ẹ́ alukur'ani kan tó dá lórí rẹ̀ fún ọ wàá ṣe bí alukur'ani yẹn ò ní lọ ni kí ẹ ṣe ṣẹlẹ̀ nípa Umar radiyallahu anhu tó ní tẹ́nìkan bá tó sọ pé ànábì kú máa bẹ lórí tọ́ Abubakar gbogbo yẹn bá gbẹnu lọ wọn sọ pé anabi kú ma torí pé kò tún sẹ́ni tó náà fẹ́ kú ma so Abubakar bá dé kí ló ń ṣẹlẹ̀ wọn ni tí Umar sọ ni Abubakar bá lọ di Umar mú pé ha ṣé nítorí pé anabi sallallahu alaihi wasallam kú náà wá ní ọlọ́tù pààyàn ẹ ọlọ́tù ti sọ pé wa ma Muhammadun illa rasulun qad khalat min qablihi ar-rusul afa in mata aw qutila inqalabtum ala a'qabikum wa man yanqalib ala aqibayhi falan Muhammad ọ̀jẹ́ nìkan bí ìbá sòjúṣẹ́ kan tó ṣe pé àwọn òjíṣẹ́ púpọ̀ ti lọ ṣáájú rẹ̀ títí ànábì Muhammad sallallahu alayhi wa sallam bá wa kú àbí wọ́n ti ẹ̀ pa lẹ́wàá ti torí rẹ̀ fẹ̀sìn Islam lẹ̀ di kèfèrí bí ẹni tó bá ń fẹ̀sìn Islam lẹ̀ nítorí pé ànábì kú àbí torí pé wọ́n pa ànábì kò ní kankan tó lè fi ní ọlọ́run ọba lára Umar ní àyà yẹn wá dàbí ìgbà tó ṣe pé jọ́nà lọ́lọ́run sọ̀kalẹ̀ láàrọ̀ òhun sẹlẹ yẹn ó fi hàn wáyé pé alukur'an bọlọ bá ti ṣe nu ti wá sẹrí ó ti tó àwa ipe ká gbìyànjú lọ́nà àti mú kẹ́ni tí èsè mùsùlùmí ọgbọ́n pa islam àbí òye wa ti nu kí títí ni kẹ́ convince anybody ti yín kan ni pé do you know about islam sọ so, mọ̀ islam ń bẹ àbọ̀ mọ̀ pé islam ń bẹ have you heard about quran ó tó bá ti gbọ́ ń pa rẹ̀ qamat alayhi al-hujja am la qamat alayhi al-hujja. kò láwùjáde tó wí lọ́la al-qiyama anabi sallallahu alayhi wa sallam ni walladhi nafsi biyadihi la yasma'u bi ahadun min hadhihi al-umma yahudiyyun aw nasrani thumma la yu'minu bi illa dakhala an mo fi ọlọ́run bá búra pẹ́ẹ́nì kan ò ní gbọ́ nípa mi nínú àlùmọ́ mi yìí kó wá jẹ́ yahudi àbí nasara kọjá ọ̀kan nínú àwọn alágbélébù àbí kó sì jẹ́ ẹni tó ló ń tẹ̀lé májẹ̀mú láéláé kọ́ wa kọ̀ láti gbà mí gbọ́ àfi kọ́ wọ̀nà májẹ̀mú rẹ̀ ni kó ṣe kí ni kọ́ gbọ́ tó ti yín ni pé bẹ́ẹ̀ lè wò ani rasuli sallallahu alayhi wa sallam walau aya ẹ jíṣẹ́ anabi sallallahu alayhi wa sallam kò bá jẹ́ pé aya kan ṣoṣo ó ti tó tọ́mà ti gbọ́ ó ti tó kí ẹsẹ̀ pé kí ni kẹ́ ẹ máa dara yín láàmú pé ẹ fẹ́ convince convince kí ni torí tọ́lọ́mọba bá fẹ́ fi mànà kò nídìí wà náà àbí bẹ́ẹ̀ kọ́ ni so ṣùgbọ́n tí ní kẹ́ ẹ ṣàlàyé lọ́nà tó dáa tí bá ti ṣàlàyé lọ́nà tó dáa ó ti tó náà. aleykum salaam. báwo ni ẹ ṣe máa alhamdulilayi tó bá gbìyànjú tí máa ń jí lóru tẹ́lẹ̀ kí òrùn wítìr tó wọn á gbìyàn lọ lónìí à ń bẹ lọ́n pé kọ́nà ọkùn yẹn ládàá rẹ̀ tó ń ta ìkí àmọ́ tó bá ti di lóyún àárọ̀ èèyàn san padà rákà mẹ́ta yẹn yóò di mẹ́rin mẹ́rin lẹ́kì láàárọ̀ so èèyàn wá sùn débi pé kò tún bárùn àṣùbà báwo lèèyàn ti ṣe kẹ́tù kírun àṣùbà yẹn kí rákà àtà rákà méjì tí máa ń síwájú rún àṣùbà onìkan lẹ́kìnní lẹ́yìn náà àrùn àṣùbà lẹ́yìn sísálámà ó ti parí èèyàn wá dúró títí tó fi dàsìkò dọ́hà tóòrùn bá yọ tó gbéra sókè èèyàn wá san irun wítìrì yẹn padà ṣùgbọ́n ní rákà mẹ́rin náà. aleykum salaam. mo gbọ́ pé nínú mo kà pé nínú ìwé tí a bá mo ṣe àìsí fásitì láti pé kí ọjọ́ lọ́nà sí àtàwọn tí wọ́n bá kà ní pé wọ́n sọ pé kò lẹ́kọ̀ọ́ pé kí tí máa bá ka pátá gbogbo ìsọ̀lá ìṣúná ṣùgbọ́n àmì tó àwọn pé àwọn fámi sọ pé kò rí bẹ́ẹ̀ pé tí máa bá ṣe ń ka pátá àbí kí ṣíwájú kí máa tó ka pátá kan pé èèyàn lè ka pátá báyìí tó bá ti bẹ̀rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ ayé àgbègbè orí pátá ẹgbẹ́ ìwọ̀n àmà àmà dáfẹ́ tó báwo lè ọ ṣe lè léèkì méjì bẹ́ẹ̀ lè ṣe lè gbé nípa ṣíṣe òfin sí ẹ̀sìn tẹ́ ẹgẹ́ bí situation tí ó ń ṣẹlẹ̀ níbi ìsìn bóyá bí ká pé àní iṣẹ́ tó jẹ́ iṣẹ́ mùsùlùmí tó jẹ́ ìṣèlú tó ṣé ìgbà láàyè wà kéèyàn sin pé èèyàn ti ṣe látara pé èèyàn páyà pé wọ́n máa lọ sí orí àti ẹsẹ̀ lẹ́yìn mo gbọ́n wá. ó <laughs> ti ń pọ̀ náà. lẹ́yìn uh-huh. gbọ́n wá àwọn apá àwọn lòmí ẹ̀ àwọn lòmí náà sọ pé ibi báyìí ni onígbé kan ṣe ibi báyìí lẹ́yìn gbọ́n yóò gbọ́dọ̀ ṣe é ṣe kó alhamdulilayi ìbéèrè alákòókò tá a sọ nípa pé tí wọn máa ń kírun sí òkè fatia àbí òní kè fatia tó bá aláìlè máa mú èèyàn ké fatia àti sàlàyé lè ṣáájú èyí náà ké fatia tẹ́bá lè ké kí lè má mú tó ké tiẹ̀ ẹ ké tẹ́bá sì lè ké kó tó ké tiẹ̀ tó bá ti ké fatia rẹ̀ tán ẹ ké fatia kò bá jẹ́ pé ń ké súra lọ́wọ́ ẹ ké fatia tó eléyẹn nítorí hadith Ubada ibn Samit radiyallahu anhu sòṣùgbọ́n tí Sheikh Al-Albani rahimahullah táwọn sọ nínú tíra sífẹ́ bùsọ̀lá ti nàbẹ́yì. onípe ńgbà tí lèmáàmù bá ti ké fati àwọn ti tó fẹ́ni tí ń bẹ lẹ́yìn lèmáàmù níbi tá à ń ti ń sókè nìkan yẹn ni pé irun àṣùbà àbí irun magrib àbí so yàtọ̀ sí raka kẹta ti magrib kálukú ké fati àti ẹ̀ náà àbí raka kẹta àti kẹrin ti irun ìṣá kálukú fati àti ẹ̀ náà kò sí àpẹnu láàrin àwọn olùmọ̀ nípa bọ́hùrù àti pé fati àti ní raka méjì alákọ̀ọ́kọ́. àáké fati àníraka kẹta àti raka ẹlẹ́kẹrin ṣùgbọ́n ìyàpọ̀ ẹnu wà láàrin wọn nípa raka alákòókò àtẹlẹ́kejì irun àṣùbà àti tìrun magreb àti tìrun ìṣá ṣùgbọ́n ètò dọ́gba ni pé ẹ̀kì ẹ̀kì fati ànínú gbogbo àwọn raka yìí báyìí nítorí àdéhìí Ubada bìtá nàbí sallallahu alaihi wasallam sọ pé la taf'alu illa bi ummil kitab fa innahu la salata liman lam yaqra biha sẹ́yìn máa ń kéwọ́ lẹ́yìn lè anábìlẹ̀ tún gbọdọ̀ sí bẹ́ẹ̀ máa fi fatia nìkan ìran àṣùbà lọ̀rọ̀ yìí sì ti ṣẹlẹ̀ àfi fatia nìkan torí kò sí irun fẹ́ni tí ò bá ké fatia. so ṣùgbọ́n àdéhìsì tí sheikh al-albani rahimahullah táwọn fi sẹ́rí lórí pé àní ké fatia òun náà ní hadith abu huraira radiyallahu anhu òun náà fẹsẹ̀ múlẹ̀ wọ́n ní anabi sallallahu alaihi wasallam ń kírun fáwọn sàbẹ̀ wá ní máàlì onáza alukur'an kí Abu Hurairah wa ní ẹnìkan ò sì ká kí ó mọ lẹ́yìn anabi sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà náà kí ló dé tẹ̀ ń já alukur'ani gbà mọ́ mi lẹ́nu kọ́ sọ pé kí ló dé tẹ̀ ń kéwú lẹ́yìn lè má mú kí ló dé tẹ̀ ń já alukur'ani gbà mọ́ mi lẹ́nu ó túmọ̀ sí pé bọ́yá bánabi ṣe ń ka sókè làwọn náà ń gbóhùn sókè nígbà tó ń ka kí ó wọ́n sì ń kà lásìkò tí ń kéwú lọ́wọ́ ó sì ṣe kọjá bẹ́ẹ̀ تتباسي ونو حديث عبادة بن الصامت رضي الله عنه أنا من لعلكم تقرؤون خلف إمامكم qalu hazan ya rasulallah wọ́n ni lásùrẹ́kà ìlànà anabi sallallahu alayhi wa sallam anabi lẹ́yìn tún gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mà àyàfi fatia o fatia kò sọ ẹ má sùrẹ́kè àmọ́ fatia nìkan ẹ má ẹ so fatia ti Abu Hurairah so wọn ń já nǹkan gbà mọ́ yẹn lẹ́nu ó túmọ̀ sí pé bọ́yá àsìkò táwọn ẹbí sọlá àṣọlá ń tiẹ̀ àwọn náà ń tiwọn wọn ọ̀rẹ́ wọn títí wọn ọ̀rẹ́ wọn sílẹ̀ wọn gbé sókè ẹ̀yin náà máa pariwo ẹ̀ i pé gbogbo tẹ́ ẹ fẹ́ sọ yẹn kọ́ ọpọlọ òní máa mú wa so eléyìí ihe bẹ̀ lẹ́yìn náà Abu hadithi Ubada tó bá jẹ́ kó gbẹ̀yìn hadithi Ubada ajẹ́ kó ti pa ìdájọ́ tó wá nínú hadithi Ubada tó ní gbogbo agbọ́dọ̀ kí fati ààrẹ nù kọ́ parẹ́ bó ló ti ṣe parẹ́ Ibn Hazm rahimahullah nínú al-Muhalla ó mú ẹ̀rí wá látọ̀dọ̀ sàábì kọ̀ọ̀kan Abubakar tó fi dórí sàábì tó kéré jù máa o mú Fatiha. kò sẹ́ẹ̀rí pé ẹ̀ní kí nǹkan lẹ́yìn lè má mu nínú àdìsí yẹn kò sí ń bẹ̀ rárá kò sí ń bẹ̀ rárá so eléyìí túmọ̀ sí pé á kéwú lẹ́yìn lè wa tí lè má mu bá ti ké fati àtàwọn náà ké fati àwa torí rẹ ó yẹ kí lè má mu kó wa tó bá ti ké fati àtàn àbí lẹ́yìn ìgbà tó bá ké súrà àtàn wa ni, ké fati àtàn bó ti ha àti lẹ́yìn ìgbà tó bá kéwú tán ìdákẹ́jẹ́ méjì yẹn wà fún anabi sallallahu alaihi wasallam torí ẹ̀ o lè ké fati àti ẹnu ìgbà tó bá dákẹ́ kó tó kéwú o sì lè ké fati àti lẹ́yìn ìgbà tí ó bá kéwú tán so àyè gbà wà nù méjèèjì ibn hazm rahimahullah ó ní tírà kan ó pè ní kíni ihkamul ahkam nípa usulul fiqh ọ̀sán bẹ́ẹ̀ ó ní tí lè máàmù tí ò bá tiẹ̀ fàyè lẹ̀ fún wa láti ké fati àti lẹ́yìn fati àti ẹ̀ tuntun musura pàlẹ́ kan náà wala ḍallin àmín lílá fi Quraysh oníka ké fati àti wàá ń gbà tí ń ké lílá fi tiẹ̀. onítọ́ máa sọ fún wa pé fa idha quri'a al-Qur'an fastami'u lahu wa ansitu a sì sọ pé bẹ́ẹ̀ ni a fẹ́ dákẹ́ a sì fẹ́ gbọ́ ṣùgbọ́n ìmáàmù kọ̀ láti gbọ́ ọ̀rọ̀ anabi sallallahu alaihi tó sọ pé la salata liman lam yaqra bi ummil àwọn òsì fẹ́ bàrùn wa so wa <laughs> so eléyìí fi hàn wá pé àkèfàtíà ẹ wá sọ pé ẹ ìgbà tí ó ṣe pé kò sórí tí àwọn mùsùlùmí nílùú yìí sọ tó kùn yín bá kú ṣé kẹ́ ẹ máa sin sílé òkúkú dáa jù nítorí pé wọ́n máa bá gé lórí wọ́n máa bá gé lẹ́sẹ̀ àkọ́kọ́ bẹ́ẹ̀ bá sin sílé yín náà kò pé kí wọ́n lórí kò pé kí wọ́n lẹ́sẹ̀ wọ́n àti èsì pé èèyàn tètè bá ti sín ẹ̀yàn lọ́ máa sùn kódà tẹ bá mọ búlọ́ọ̀kù àbẹ̀tẹ̀ ẹ̀rẹ́símẹ́ǹtì tó bá nídìí orí rẹ̀ wọ́n fọ̀ sọ ẹ̀ mọ̀ kó rúgùn dáadáa àbí ni àti bàǹkan ti kókú mọ̀ bó má tẹ́ wákàtí kan wọ́n ti débi tí ti gbórí rẹ̀ tó túmọ̀ sí pé àwa wí lásán ni gbogbo eléyẹn tí wọ́n máa ń wí lẹ́yìn náà ta ló wá sọ pé kò sórí tẹ mùsùlùmí lu yìí general ń bẹ ọ̀kan tó sì tóbi jẹ́jẹ́ pé tí gbogbo èèyàn bá ń kú títí ẹgbẹ̀rún ọdún kò ní kún ẹ̀ńbẹ́ lójú níbo ni lójú wà sí lu yìí ìrìn ìṣẹ́jú ìrìn ìṣẹ́jú ni kì í ṣe ìrìn wákàtí so alhamdulilah ọkàn jẹ́ pé ẹ múra ni ẹ wá ké àti dígbà mi tó ti dá nítorí pé ilẹ̀ lójú <laughs> àmọ́ tó fà á tẹ̀ fi tẹ̀ sábẹ̀ yẹn gíbẹ̀ lágbára púpọ̀ ìyẹn gí ibẹ̀ lágbára púpọ̀ tó ẹ bá fẹ́ mú bìkan fi sórí tẹ́ inú nǹkan tí wọ́n ẹ̀gzámìnù èèpẹ̀ ẹ̀bẹ̀ bí o ti ṣe ni máa mú wàhálà púpọ̀ wá àmọ́ lẹ́ẹ̀bẹ̀ tóbi jọjọ́ ẹ̀rù ọlọ́run ọba kan ti gbowó kalẹ̀ wọ́n fi fẹ́ǹsì gbogbo ẹ̀ alhamdulillah so ìsàlẹ̀ general náà sì ti kún alhamdulillah so wọ́n pín sọ́nà méjì táwọn kèfèrí wà táwọn mùsùlùmí wà àbí kọ́ ni so tá a bá ti débi àmọ̀ yàtọ̀ pé bí o àwọn mùsùlùmí ni ibi àwọn kèfèrí ni torí rẹ̀ aláwìjàre tó lè mú wa máa sin òkú sínú lébẹ̀ ẹlẹ́kẹta ni wọ́n sọ pé irùngbọ̀n wọ́n ní irun àgbọ̀n ni kìí ṣe irun párí ẹ̀kẹ́ sọ wípé tó bá wà lágbọ̀n nìkan ní kàlà eléyẹn ìyapẹ́ ẹnu rẹ̀ ìyapẹ́ ẹnu ni àwọn apadà sínú àwọn tíra tó tírètè àwọn wẹ́ẹ̀dì tó wà nínú ṣẹ̀ríà. No àbí òye wa a padà sínú àwọn tíra àtàn kọ nípa garaib alhadith garaib alhadith ìyẹn nípa àwọn wẹ́ẹ̀dì tó strange nínú àdìsí anabi sallallahu alayhi wa sallam so a padà sínú àwọn tíra yẹn àwọn ni wọ́n ṣàlàyé ẹ̀ fún wa wọ́n ní gbogbo orun tó bá ti hù lójú tó bá ti hù níbi parí ẹ̀kẹ́ báyìí títí tó fi dé àgbọ̀n àti ìsàlẹ̀ àgbọ̀n tó fi kárí ìsàlẹ̀ àgbọ̀n gbogbo ẹrùngbọ̀n wọn pè àyàfi tó bá wù lọ́rùn tó bá wù lọ́rùn kìí ṣe ẹrùngbọ̀n tó bá wù lọ́rùn ọtọ́ pé kẹfà tó àmọ́ gbogbo ètò wà ní parí ẹ̀kẹ́ yín báyìí mẹ́yìn tó wà lágbọ̀n yín ẹrùngbọ̀n ni wọ́n pè nù ṣẹ̀ríà torí yóò bá kọ́ ṣẹ̀ríà ni alẹ́hìá abẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ tó ń torí de eléyìí àyàfi tí wọn bá wá wù láti parí ẹ̀kẹ́ yín títí ó fi lọ bo ẹ̀kẹ́ ó fi lọ bojú ṣẹ̀ríà gbà pé ẹ tí ìrọ àwọn èèyàn bẹ́ẹ̀ rí àwọn èèyàn wà bẹ́ẹ̀ pàápàá àwọn lárúbáwá yẹn ọ̀pọ̀lọpọ̀ wà tó pé wọ́n hù lójú wọn bẹ́ẹ̀ títí ó sì fẹ́ bo gbogbo ojú sẹ̀rí àgbà pé wọ́n fà wá sí ẹ̀yìn lọ́nà tójú ó fi hàn so Islam ò bínú sílẹ̀ náà sọ ni ó gùn ẹ ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn dodo yín nítorí pé àdéhìí kan tó wá táwọn kan fi ń ike bọ́yá ẹ mú ẹ di kúkú mẹ́ta pípé tí irùngbọ̀n yín bá ti dé ìkúkú mẹ́ta ẹ so àdéhìí abdullahi bin umar radiyallahu anhu kò sẹ́ẹ̀rì ń bẹ̀ torí pé ntúbọ̀ wá tó jẹ́ tó bá ta kó tọrọ bá wàhálà tó do anabi sallallahu alaihi wasallam ntọ́kàn wàhálà tó do sàábé kò sẹ́rì nínú ọ̀rọ̀ sàábé tọ́ba ti ta ko títa ni anabi sallallahu alaihi wasallam anabi sì ni ẹ fi sílẹ̀ ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn tó ẹnìkan wá pé tó kó láti wá fẹsẹ̀ bọ́ọ̀lù ọ̀sẹ̀ sòfin rẹ̀ nu alhamdulillah èèyàn gbà tìfẹ́tìfẹ́ tìgbàgbọ́ tìgbàgbọ́ torí kó lè ba àlẹ́ sàn rè oh. lẹ́yìn náà èèyàn dúdú. ńjò lẹ́rìn yẹn tó yẹ pé irun àgbọ̀n rẹ̀ ó tẹ̀ tó kùkù méjì gan léèyàn dúdú sẹ́mi kó rí à torí pé irú irun tọ́lọ̀ ń fa wà ń fún wa irun kan tí máa ń tó máa ń kóra rẹ̀ jọ tó máa ń kì í so ṣùgbọ́n àwọn èèyàn wà tó jẹ́ pé irú ẹ̀yà ń dá wọn gẹ́gẹ́ bí àwọn India àwọn Pakistan àwọn Lárúbáwá àwọn òyìnbó yẹn láwọn òyìnbó gan fúnra wọn tó máa fẹ́ fi irùngbọ̀n lẹ̀ yẹ́sì gùn dé dòdò. wọ́n sì wà bẹ́ẹ̀ tó yẹ pé masha allah àmọ́ o nínú òfin ṣẹ̀ríà kìí ṣe nǹkan tó jẹ́ pé intentionally ọmọ wa máa máa máa sorin mọ́ àgbọ̀n rẹ nítorí pé kírun ló lè bá wálẹ̀ dáadáa kó lè bá jẹ́ sheikh àbí òye wa ìbọ́lọ̀ bàbá ṣe ṣe ló filẹ̀ lókọ́ àwọn míì wà tó pé wọ́n máa ń lo kírìmù kan pé kírun ó lè bá a máa lọ́ọ̀lẹ̀ ẹlòmíì tí wà tó bá fẹ́ sùn lálálẹ́ yóò so nǹkan máa irùngbọ̀n rẹ̀ torí kí irun yẹn ó lè bá a máa wálẹ̀ àà ètò ọlọ́run bá fún ọ ni wọ́n ní kò fi ilẹ̀ náà ìbéèrè ti parí náà. náà. náà. for example ìgbà tí wọ́n fẹ́ sọ̀pá àwọn ọ̀fẹ́ ní bóyá bí ọkọ̀ àgbọ̀yé òkú tuntun ló ń gbà yín rárá àkọ́kọ́

àwọn òbí àwọn kan mọ̀ sí àwọn òbí mi. alhamdulilayi tó bá ṣẹlẹ̀ pé ọkùnrin yẹn pátápátá kò lẹ́sìn àbí òye wa kò burú kó tìtorí rẹ̀ má fẹ́ kò burú kó tìtorí rẹ̀ má fẹ́ obìnrin yẹn pátápátá kò lẹ́sìn òun sì ti gbẹ́sìn ọlọ́run ọba yé kò burú kó tìtorí rẹ̀ má fẹ́ nítorí pé wàhálà téèyàn yẹra fún kó tó di téèyàn ọrọrùn ju kéèyàn á jẹ́ kó di tèèyàn lọ kéèyàn tó máa di pọ̀ yẹra fún un torí pé kéde bá ní ayẹri mọ́ so ṣùgbọ́n tó bá yẹ pé kó tó di tèèyàn kó tó wọlé rẹ ló ti yẹra fún un alhamdulillah àmọ́ ò fi yé ntọ́fà tí n fi ní fẹ́ ọmọ ni pé ọ̀ lẹ́sìn àfi tó bá lè comply tó mójútó ẹ̀sìn tó sì ní mójútó ẹ̀sìn ní fáàkàn ní ti múnáfíkì kó lè bá rí mi fẹ́ tó bá ti wá tó padà sí di ọ̀ràn rẹ ìwọ náà lẹ́sìn kìí sì ṣe pé ó bẹ̀rẹ̀ sí ní borí rọ́ tó bá ti délé tán ti di wàhálà tèmi nìyẹn àbí òye wa so ọjà bó ṣe jẹ náà. ẹlẹ́dìí pé ṣé àwọn obìnrin táwọn ní òkú sá lè gbé bóyá apá kan nínú àwọn olùmọ̀ wa wọ́n sọ pé kò sí ní tó burú ń bẹ̀ pẹ̀lú májẹ̀mú ibi kọ́ jẹ́ pé kìí ṣe awọ fi kan alukurani wọ́n fi ibi glove yẹn so ni wọ́n fi wá gbé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ à so eléyẹn ìnìkan tí wọ́n mọ̀ sí àmọ́ wọn ò ní jẹ́ ká kan alukurani yẹn tí ti kí nǹkan bọ́ ọwọ́ wọn wọ́n lè má fi wa أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد